أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أحق تقاته ولا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكما يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصل لكم أعمالكم ويغفر لكم ومن يطع الله ورسوله نعم. فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثة البدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعلمكم آه، الله سبحانه وتعالى أثر جامد النبي صلى الله عليه وآله وسلم عليكم الله سبحانه وتعالى وما أما سابع النبي أتوب عن الله النبي صلى الله عليه وسلم في جهد وجهد نوره في وجهد السلام nínú ọdún Ramadan ọdún ẹgbẹ̀rún atau konten atau gujian berisi dia dari Allah yang dalam kehidupan. Aku wa penukulmu. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ah, tapi pada Allah Subhanahu Wa Taala, amal sesuatu lebih di apa sesuatu wajib lana. Di siapa di lana? Orang di ìgbẹ̀yìn Suratul Mutaffifin apani Suratul Mutaffifin lánàá tó tó túmọ̀ pé sura tí ó tẹ̀lé ó náà ní Suratul Inshiqaq òun náà ní sura tí a gbẹ̀mí lónìí kí ọmọ balẹ̀ kí ọlá bí ọmọ ṣàtẹ̀ ní ọ̀rọ̀ fún kálukú wa. Suratul súra yìí súra ọdún màkìyà nínú àwọn súra tí wọ́n sọ kalẹ̀ fún àdáni sallallahu alaihi wasallam nínú makani tí àyà rẹ̀ jẹ́ wọ́kànlélẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five àdé àyà rẹ̀ jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n so síwájú ká tó wọnú súra yẹn ẹ̀rí pa tó fúnra pé àwọn sóra tí a ti ń kábọ̀ wá láti sóra tó nẹ́bẹ̀ omi débi tá a dé yìí a rí pé etí ó jẹ́ àkòrí mẹ́sẹ̀jì ẹ̀ òun náà ni tó ní ṣe pẹ̀lú ọjọ́ ìlú ìyá ìfìyàmà ètò ní ṣe pẹ̀lú pé ọlọ́run ọba àdìsọ́lá yóò gbé gbogbo wa dìde lẹ́yìn gbàtà abákútán ní ìdá ìsìpadà fún àwọn kèbèrè yìí tí wọ́n rò pé gbàdá bá ti kú ó ti kárí náà nù kí ọlọ́run bá lè gbọ́dọ̀ lè gbé ẹ̀dá kankan dìde. tó sóra yìí náà bí àwọn sóra tó ti gbà wájú ẹ̀ nínú àwọn nǹkan tó náà wá sọ fún wa báyìí nǹkan tó wá sọ fún wa náà ni pé ọjọ́ pa ọjọ́ òkúta ìyáàmà ọ̀nà táwọn yóò pín sí tó bá ti jẹ́ òkúta ìyáàmà báwo ni ẹ̀sán àwọn ọlọ́run bá lè jọ lọ́wọ́ náà oníkálukú nígbà tó bá lè jọ òkúta ìyáàmà. sóra tó lè ṣe fáwọn yìí nínú àwọn sóra tí ó ní sájídà ni ó ní àwọn mìkan nínú àyà tí a ti máa ń forí kalẹ̀ inú ẹ̀ làwọn nínú rẹ̀ náà ní sóra yìí wà gẹ́gẹ́ bó ti wá nínú hadithu Abu Hurairah hadithu Abu Salama ó ní Abu Hurairah radiyallahu anhu olóńtí òun fáwọn ọjọ́ kan qara'a bihim idha as sura tàbẹ́ka yìí ìdásá máa ń ṣàkọ́t Abu Hurairah ọkà fún wọn lérí ìrúnjọ kan Abu Salama ó ní fasajada fiha ó ní Abu Hurairah wá forí balẹ̀ nígbà tó ka sura yìí ó fi ní kalẹ̀ falamma sarafa nígbà tó wá kírun tán tó kọjú táwọn èèyàn akhbarahum anna Rasulullahi sallallahu alaihi wa sallama sajada fiha ọwá fún wọn ní ìrò pé anábì sallallahu alaihi wasallam anábì ń erí kanlẹ̀ níbi súra ìlẹ́gùn náà ti fi erí kanlẹ̀ ìpè òun fi kọ́ sí anábì sallallahu alaihi wasallam ni. inú ìwáyà mi a gbé Abu Hurairah ó sọ pé sajjatu máa sajjatu kálífà Abil Qasim sallallahu alaihi wasallam olóhùn forí kalẹ̀ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam bàbá Al-Qasim òun forí kalẹ̀ pẹ̀lú Ànábì níbi súra yìí ó ní fala azalu abdu biha hatta alqa ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì máa forí kalẹ̀ lọ dájú bá ka súra yìí tí níbi pàdé Ànábì sallallahu alaihi wasallam súra ah, yìí ọlọ́ọ̀bà ní àwọn ọ̀rọ̀ tí ma sábà ní bẹ̀rẹ̀ àwọn ìta ìtìwájú nínú àwọn súra ẹ̀yìn tí ń jẹ́ bí ìgbà tó jẹ́ pé ṣáàrùkù májẹ̀mú nígbà tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ nígbà tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ nígbà tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ tó jẹ́ pé òun náà ni ọlọ́run bá àdìsẹ́lá ó fi bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn súra ní ìdáṣàmùsù kòwèrán ìdáṣàmáhùn fàtọ̀rán àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn súra ọlọ́run bá àdìsẹ́lá wá ní ìdáṣàmáhùn ṣàpàtù ọlọ́wọ́n bá lẹ́sọ lábí nígbàtí sánmà bá lálù ìṣàpàt ayé ẹ̀mfàtà hàt wọn sárọjà nígbàtí sánmà bá lẹ́sọ lábí bá lẹ́wọ sánmà lọ́kàkà lókè sáàdìdì gbogbo ẹ̀sí lọ ẹ̀yìn ọlọ́wọ́n bá lẹ́sọ lágbà tó bá wá di pé sánmà bá wá lálù tó bá sí ẹ̀yìn bí ìgbàtí òun náà ni irú ẹ̀ náà lọ́lọ́ọ̀bá alẹ́gbẹ̀lá sọ nínú súra kan nínú súra tó kò sára ní lọ́lọ́ọ̀bá alẹ́gbẹ̀lá ní wáyé náà sàmá ó fòrì ìjà nígbà sáwọn bá lálà tó bá ní ojú ọ̀nà tó bá yánu lọ́lọ́ọ̀bá wàhálì náà sì rọ́bì ha tó wá tẹ́sí gbọ́ àti tọ́lọ́wọ́n bá tó dáa àti tọ́lọ́wọ́n bá pa á wà ó kọ́ ó sì ti tú láti fún ó gbọ́dọ̀ tẹ̀ láti ọlọ́wọ́n bá lè jọ láti. ẹnu rí pé bí sáma ti lágbára tóun ẹ bí sáma ti tóbi tóun bí sáma ti ga tóun kò sí ẹ̀dá kan tó lóun dé sáma yìí ẹ kò sí ẹ̀dá kan ó bá ẹgbẹ́ sọ́mọ láwọn lọ kí náà ń kọ́ rẹ̀ ẹ kò dé sáma ọlọ́run bá àdìgbò lásìkò sámà àmọ́ ó mú ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn Jibrilu mú ànábì sallallahu alaihi wasallam ó mú dé sámà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá àdìgbò lọ́wọ́ sọ pé wàhálì náà ti rọ́bì ha wàhálì kọ́lù sámà yìí àdì náà ti rọ́bì ha ó tẹ́tí ẹ̀yìn sí àtẹ́tọ́lọ́run bá àdìgbò lá àtẹ́tọ́lọ́run bá àdìgbò lá pa á ikpe kó ṣe kíni ipe kí ya àti ọlọ́run ikpe ni ma ụba ya adìna ti ha aye tẹ̀sùmá ma wọ̀tún ọtụtụ yẹ ó gbọ́ àti ọlọ́run bá lè jọlá pa ó sì tẹ̀lé lẹ́sẹ̀ kan náà nítorí pé àti àti lẹ́lẹ̀ ti kọ́kọ́ pa wọ́n láṣẹ lákọ̀ọ́kọ́ wọ́n ti tẹ̀lá tẹ̀lọ́ ọba àdìjọ́lá gẹ́gẹ́ bọ́lá ọba àdìjọ́lá ìṣọ́ fún wa nínú sóra tó fòsè láti ọlọ́ọ̀ba àdìjọ́lá ní tó fọ́sá wa ilẹ̀ sàmà wà hí àdùkàn lẹ́gbà tọ́lọ́ọ̀ba àdìjọ́lá da ilẹ̀ ẹlẹ̀ tán ọlọ́ọ̀ba àdìjọ́lá wa lọ sí sàmà wà hí àdùkàn sàmà yìí ń gbà yẹn ó dà gẹ́gẹ́ bí kíni dùkàn ayé bí èéfì gbígbà tí èèyàn bá dáná tóbi bá hó tí èéfì tí ó mọ̀ sí ìbúdàlẹ̀ sọ̀rọ̀ pípọ̀ evaporation orúkú tí máa jáde ibi iná tí jáde lórí ohun ẹ̀hìn ọlọ́ọ̀bà àlejọ́lá ní kí sí rí gbà ọlọ́ọ̀bà àlejọ́lá ní ọlọ́ọ̀bà sọ pé náà ọlọ́ọ̀bà àdìsọ́lá wa sọ fún sánmà àti ilẹ̀ ẹlẹ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá ní tí a tọ́wọ́ án àwùkárà ọlọ́ọ̀bà àdìsọ́lá ní ẹ máa bọ̀ tọ́wọ́ án ẹfẹ́ àwùkárà hàn abẹ́ kọ̀ ẹ ọlọ́ọ̀bà àdìsọ́lá sọ fún pé ó tẹ̀yìn lọ́rùn kò tẹ̀yìn lọ́rùn ó ti di a ẹni tí ẹ bọ̀ ọ̀làtà àtẹ̀yìn náà sọ ìrìn èyí ti túláàsì èyí ti gba àgbà túláàsì àwọn onímọ̀ nípa tẹ̀síìrù wọ́n ní àṣetọ́lọ́ ọba àlejò ọlápá sámà òun náà ni pé ọlọ́ọ̀ba àlejò ọlápá láti pé kí oòrùn kó máa ṣe kíni oòrùn tó wà ní sámà yìí kó máa sàmálẹ̀ ọlọ́ọ̀ba àlejò ọlápá òṣùpá láti pé kó òṣùpá náà kó máa ṣe kíni kó náà máa sàmálẹ̀ ọlọ́ọ̀ba àlejò láti pa ilẹ̀ láti pé ilẹ̀ òun máa ṣe kíni ilẹ̀ òun máa lanu láti pé kí àwọn ibùdó kómọmọ aláyè jáde bẹ́ẹ̀ àti ọlọ́run bá lè jọ láti tí ìbá tó kọ́lọ̀ ọba lè jọ lápá wọn láti ẹ̀ mọ́bọ̀ kan wà ń bẹ̀rẹ̀ dúdúkú òní tóòrùn kankan bẹ́ẹ̀ òní tóòtùpá òní tíráwọ̀ ilẹ̀ ilẹ̀ kan wà ń bẹ̀ ní omi kankan òní jáde bẹ́ẹ̀ àmọ́lọ́ ọba lè jọ lápá wọn láti ìgbé ìtìyà sọ̀wọ̀ àní àwòkàdà ẹsẹ̀ láti fi mo parí bóyá ẹfẹ́ ni ó àbẹ́ ẹ̀kọ́

ẹ̀yìn ọlọ́pàá lè tẹ́lọ́ ní kó fàyà wàájú náà ti lè rọ́bì ha yóò ti gbọ́rọ̀ tó náà ọba lè tẹ́lá sọ yóò tẹ̀lé ó wá sí fún wa ó pa fún wa wọ́n gbọ́dọ̀ lè tẹ́lá mi nítorí òun náà ló pa wọn láti nígbà tí kọ́kọ́ dá wọn ní àkọ́kọ́ ayé àwọn máa bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá alìṣọ́lá wá ní wàyídà àrùdú mọ̀jàdì ọlọ́ọ̀bá alìṣọ́lá nígbà tí ilẹ̀ bá ti ta tẹ́ pẹrẹtẹ ilẹ̀ ó tẹ́ pẹrẹtẹ bí ìgbà tí yàn bá tẹ́ rí bí ìgbà tí yàn bá tẹ́ àwọ̀ ilẹ̀ ẹlẹ̀ tá wà lórí ẹ̀rí sí ilẹ̀ ẹlẹ̀ ò sí kíni ilẹ̀ ẹlẹ̀ ò sí pẹrẹtẹ ẹ̀rí pé ilẹ̀ ẹlẹ̀ tábàdé kò mí ẹ̀rí pé ilẹ̀ ẹlẹ̀ ó pọ̀ fún ibòmí yóò ga sókè sọ̀yá làwọn onímọ̀ ìjọ pé ilẹ̀ ẹlẹ́tẹ̀ rí ohun ìgbàgbà tó ṣe kí ni ìgbàgbà tó ṣe rúgbó lórí tí ò tẹ́pẹ̀ ẹ̀tẹ̀ àmọ́ tó bá jíjọ́ òfin dàlùkìyàmà ẹ̀yìn tó bá jí pé jíjọ́ òfin dàlùkìyàmà súnmọ́ wà ìdàlù àbùmù dájú ọlọ́wọ́ bá àlejò ọlá ní ilẹ̀ ẹlẹ́tẹ̀ rí ohun áfíkì ni àánà pẹ̀rẹ̀tẹ̀ débi pé bẹ́ẹ̀ bá dúró níbí èyí ó sì máa gbọ́ ohun ẹni tí máa ń pèèyàn ní gbogbo jìnnà jẹ́ tó bá ti pèèyàn látara pé kíni gbogbo ẹtí kíni gbogbo ẹtí jẹ pẹlẹtẹ lọ tí o sí nǹkan kan tó wá kò sí nǹkan tó ga bẹ kò sí nǹkan tó wọnú bẹ ọlọ́wọ́ bá lékelá nígbà tá a bá ti kíni nígbà tí a bá tẹ ilẹ̀ pẹlẹtẹ wà á bí náà lè rọ́ọ̀tì ha wà tó pàtó nígbà bá pàtẹ ìmúlẹ̀ ilẹ̀ yìí náà ó gbọ́ àti ọlọ́wọ́ bá lékelá yóò ti tẹ̀lé ó ti padà dánwó tẹ̀lá bẹ̀rẹ̀ nítorí pọ́lọ́ ọba àdìsọ́lá náà ó náà ló dá tí ọmọ ènìyàn ilẹ̀ ẹlẹ́ nílẹ̀ ẹlẹ́ ti tóun alágbára tó lẹ̀ ẹlẹ́ bí sábà ti tóun ẹ́ ọlọ́ọ̀bá àdìsọ́lá ó jẹ́ oyé wa ipe bí sábà ti tóun ọlọ́ọ̀bá àdìsọ́lá ló má ẹ́ ó má bí àìdì pẹ̀lú agbára ní sábà lágbára ọlọ́ọ̀bá àdìsọ́lá sọ fún amómi pé wọ́n bá lẹ́yìn náà fọ àmọ́ sámà méje tó ń jẹ́gbé kíni tó ní agbára sámà tó ṣọ́ọ̀jù méje àmọ́ lè yé lórí bí sámà tí wá lágbára tó tó jẹ́ pé tó bá yà lù wá lágbára wá káà bí ilẹ̀ ilẹ̀ sí lágbára tó tó jẹ́ pé tó bá jù mọ́ wa lẹ́sẹ̀ tí mo láàlọ́ ẹ̀yìn àwọn ilé yìí ọlọ́run bá lè jọra wá pàṣẹ fún wa wàá bí náà ti yọrọ fi ha wọ́n sì tẹ̀lá bẹ̀rẹ̀ ọba lè jọra kí wá ló sàwọn jẹ́ ọlọ́ọ̀bá àdìsẹ́ lọ́wọ́ àpáwá láti àwọn àmàdìgínì àwọn àwọn àti kọ́nukọ́nu àdìsẹ́ láti ọlọ́ọ̀bá àdìsẹ́ ọlá nítorí bá dé amájú bẹ́ẹ̀ òun náà láàmà lọ sí nítorí bá pàwọ́ láti ọjọ́ sí òun náà láti kíni òun náà láàjìnà sí ọlọ́ọ̀bá àdìsẹ́ ọlá ní nígbà tí a bá tẹ́ ilẹ̀ pẹ́rẹ́tẹ́ wàyí ìlàlẹ̀ àdúgbò jáde nígbà tí a bá tẹ́ ilẹ̀ yìí sílẹ̀ bá ti pẹ́rẹ́tẹ́ wàá ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá ní ilẹ̀ yìí gbogbo tí ń bẹ̀ẹ́nú ẹ̀ yóò di máa ṣekí ni yóò wà máa tún gbẹ̀ jáde yóò máa pọ̀ gbẹ̀ jáde ẹni pàtó ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá kọ́kọ́ dá ilẹ̀ lákọ̀ọ́kọ́ ayé ẹ̀ẹ́n tí ó yàn kankan òdì ìkúrí kò sí ìkankanú òkúnnù lẹ́lẹ̀ ẹ̀yìn bá a ti ń kú òun náà láti kíni ni, náà wọ́n ti yàn síbẹ̀ wọ́n ti wá sí yàn tí kò sẹ́nìkan tó lè sọ pé òun ká rẹ̀ ní lágbà tí láì tọ́lọ̀ ọba àdìgbò láti dáyé sáríkì àmọ́ òfin dé wọ́n máa wá sí kíni wọ́n máa wá sí àwọn èèyàn bẹ́ẹ̀ tọ́wọ́ wá dìgbà tí ọlọ́ọ̀bá àríkẹ́ lọ́wọ́ wá ní kí ilẹ̀ ó tẹ́ pẹ̀lẹ́sẹ̀ yìí wà á lùkọ́ ti máa fi ha wọ́ta kàlà pẹ̀lú àti ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ilẹ̀ ilẹ̀ ó bẹ̀rẹ̀ sí bọ́ ogun kẹ́tí bẹ́ẹ̀ rẹ̀ jáde ilẹ̀ ilẹ̀ ó bẹ̀rẹ̀ sí bọ́ gbogbo àwọn nǹkan tí bá ń bẹ nínú ẹ̀ nínú àwọn òkú tí bẹ́ẹ̀nu rẹ̀ kó à ìbẹ̀ nù lẹ́lẹ̀ nínú àwọn nǹkan oríṣiríṣi ọlọ́ọ̀bá àdìsọ́lá yóò ní kí ilẹ̀ẹ́lẹ̀ yìí kó máa kọ ogun ọ̀gá tí bá ń bẹ̀ẹ̀bẹ̀ jáde gẹ́gẹ́ bọ́lọ́ọ̀bá àdìsọ́lá fi dáwà lákọ̀ọ́kọ́ gbà tọ́lọ́ọ̀bá àdìsọ́lá fi dáwà kàmá bàdá àná àwọ̀lá fálùkì ń lọ èèlò ọlọ́run bá lè gbọ́dá ní bá a ti bẹ̀rẹ̀ ẹ̀dá àkọ́kọ́ bá a ti dá yín lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà láti dá yín padà pátápá pé yín nìyẹn. ilẹ̀ ẹ̀dẹ̀ ó bẹ̀rẹ̀ sí máa kọ́ gbogbo àwọn ọ̀sán tí máa bẹ̀rẹ̀ jáde nínú àwọn ògún omi tó sínú ẹ̀ láti ti sínú ẹ̀ ilẹ̀ ẹ̀dẹ̀ ó bẹ̀rẹ̀ sí máa kọ́ wọn a jáde láti inú ìyá wa ní òògùn lẹ́ni tí òwò bàtà bẹ́ẹ̀ náà ni ilẹ̀ ilẹ̀ oṣù kọ̀ ìtàbí jáde láti inú rẹ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá wá ní wàhálì láti fi rọ́bì ha wọ́n fún pọ̀ ilẹ̀ ilẹ̀ táà wí mùsàdédé máa mùsàdédé tẹ́pẹ́rẹ́sẹ̀ ilẹ̀ ilẹ̀ yóò sàdédé máa pọ̀ sí bẹ́ẹ̀nù ẹ̀ jáde ìtòpá náà ni pé wàhálì láti fi rọ́bì ha wọ́n fún pọ̀ ó gbọ́ àtẹ́tọ́lọ́ọ̀bà àdìsọ́lá pa á ní ó tẹ̀lé àtẹ́tọ́lọ́ọ̀bà àdìsọ́lá pa á wọ̀nú kan ó sì di dandan fún ilẹ̀ ẹlẹ̀ ẹ̀yìn láti ṣe kíni láti tẹ̀lé àtẹ tọ́lọ̀ọ̀bà pa ọlọ́ọ̀bà wá ní yá ayyuhal insan ìjọ òbí yà ìjáwọn wá ó ní yá ní ìnáka káàdì òní ìlàrọ̀ bí kàkàdì hàn fọ́mùlà àti ọlọ́run balẹ̀ jẹ́lá ni wọ́n mẹ́rìyà ìnáka káàdì òun ó máa ń ṣe wàhálà ìnáka káàdì òun ìlàrọ̀ bí ó máa ṣọ́gù ó máa múra láti pé kó lọ sí kíni kó bá lè pàdé ọlọ́run bá rẹ̀ gbogbo wàhálà tá a bá wọ́n ní gbólóhùn ìlẹ́ka káàdì wọn ní ìlàrọ̀ fi ká káàdì hàn wọ́n ní ìtumọ̀ ìlà àdìké ìlẹ́ka sáàì ìlàrọ̀ fi ká sáàyàn ó máa pọ̀ tẹ̀tẹ̀ ó máa yára rìn lọ́sọ́dọ̀ ọba tó dá ọ wà á nínú àmàlà ní ó sì máa ṣe àwọn tẹ́ka kò sí mẹ́rin wà láyé àdúgbò máa ṣe ni àbí ìdí ò dáa ìyẹn gbọ́dọ̀ máa ṣe tẹ́ka fámúlà àgbè afáwà ibùdó kẹsí ìrú wọ́n ní fún màílẹ́ka tàtẹ́lẹ̀kọ́ ma àdínkà ní káyìí ní àwùjá ìtumọ̀ ilé yìí òun náà ni pé pàmùlà àpì ó padà pàdé gbogbo nǹkan tó bá ṣe ní tẹ́ dáadáa ló ṣe ní àbábúrú ló ṣe ń pàtó ìwà láyé pàmùlà àpì ó padà pàdé ẹ̀ ní tó bá ṣe ó bá pàdé pàmùlà àpì ó padà pàdé Allah subhanahu wa ta'ala tó bá ti jẹ́ òmìnira gbogbo tó bá wù kó tẹ̀lé tẹ́ òṣìṣẹ́ tó dáa ní àbòṣìṣẹ́ tó bá fi jẹ́ káàdù o padà pàdé Allah subhanahu wa ta'ala àyà yìí òun náà ní túmọ̀ fún wa ìpè kò sí bíyànjú wà láyé èèyàn jẹ́ èèyàn rere èèyàn jẹ́ èèyàn bú ni yóò ti wàhálà náà èyàn ṣe wàhálà wà jẹ́nà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ èyàn ṣe wàhálà tí ó lù wọ́n náà ni ẹni tí ó wà jẹ́nà wàhálà náà ni ó máa ṣe nítorí pé iṣẹ́ náà ni ó máa ṣe iṣẹ́ òsì ní jẹ́ títí àyàfi látara kí ni àyàfi látara kí ni wàhálà ẹni tí ó sàbúrú láyé ẹwà àwọn tí ń sàbúrú ni wọ́n jí lóru láti sàbúrú

ẹ̀ẹ́n yóò ti kí ni yóò pàdé Allah subhanahu wa ta'ala yóò pàdé Allah subhanahu wa ta'ala ẹ̀ẹ́n tó bá di jọ́ ìdá kìyàmà nítorí pé ìgbẹ̀yìn gbogbo ọmọ ènìyàn pátápátá ẹ̀ẹ́n ìparí gbogbo ògbésí ayé wa òun náà nígbà jáde láyé tábáwá jáde láyé tán táwọlú tààrí kò tí ìdígbẹ̀yìn ẹ̀ẹ́n ìgbìgbẹ̀yìn ó ń kálùkù òun náà ni imma an òun náà ni inú kó jẹ́ iná ẹ̀yìn àbíkó sì jẹ́ kíni àbíkó sì jẹ́ àlìjánà tó bá jíjọ́ òkúta kìyàmá ọlọ́ọ̀bá ní kọlọ́wà sọ fún wa pé innaka kadihun ila rabbika kadihan famlaqi inú ìdí lápáwá lọ́dọ̀ àwọn iláhùn tí lápáwá lò ń fà síbi ọ̀rọ̀ a máa túmọ̀ àtàkì pé nǹkan yẹ́ òṣèkíní nǹkan yẹ́ òpẹ́ tó fi ṣe kíní tó fi ṣẹlẹ̀ síra wọn innaka kadihun ó ṣe wàhálà tó gbèsè ayé o ó múra o ìlà rọ̀bíkà gbogbo wàhálà tó bá ṣe wo dàmú rẹ̀ yìí ó ń lọ lè bá ọlọ́wọ́ na náà ní fámúlà bí ó pàdé ẹ̀ fáwù yìí nìkú ọlọ́wọ́ bá ló fáwù yìí ní sàákì ìgbà tó yẹ pé kò ní pẹ́ àwọn onímọ̀ yé wa wọ́n ní wo ọ̀rọ̀ báyìí wọ́n ní a rí pé ìtumọ̀ rẹ̀ náà ni pé nígbà gbogbo tẹ̀mítà bá lò láyé gbogbo tẹ̀mítà bá lò láyé bí ìgbà tó jẹ́ pé kí ni ìgbà tó jẹ́ pé láàrin ìṣẹ́jú mélòó kan náà ni ìgbà tó jẹ́ pé láàrin wákàtí mélòó kan náà ni àwọn apákojú rẹ̀ fún wa pé ìgbà tá a wà láyé ẹjá ògbà tá a wà láyé bẹ́ẹ̀ bá fún oorun twenty four hours nígbà tó bá jí ẹ̀yìn tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ kò ní sọ fún òṣòro wà láwà gan òun náà ló kọ́ àtúnjẹ́ pé ẹni tí laka ilẹ̀ bá dàrú abẹ́ni tó bá dákú lọ gbọ́nagán abẹ́ni tó bá wọ kọ́mà tí ò mọ̀ kankan ní ṣe má nígbà tó bá di pé wẹ́ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ọdún kan ni òun náà ló tó wá jáde kó òun kọ́mà yìí nígbà tí ó bá jí nǹkan tí ó rán sí gbẹ̀yìn òun náà nǹkan tí ó láàrin síwájú tó pé wọ kọ́mà yìí sọ ó túnmọ̀ pé gbogbo òbí láyé tá bá lò tẹ́mi bá ti bọ́ lọ́rùn wa ẹ̀ẹ́n tán bá jí wa padà bí ìgbà tí èèyàn bá sùn sí èèyàn jí náà nìyí ọlọ́run bá lẹ́gbẹ̀lá sọ pé fámùlà àti láti gbogbo àtàbádò láyé tàbá jí ẹ̀yìn tàbá gbé wa dìde tàbá bèèrè lọ́wọ́ wa pé ìṣẹ́jú ọdún mẹ́rin láàrù láyé yàwó máa ń àwòbá àbọ̀yàwó ìtàwò náà ni pé àlùjọjọ́ kan lọ àbí abákan nínú ọjọ́ àwọn àsáàbù káà tọ́lọ̀ ọba àríkẹ́ years ọ̀nà ni wọ́n lò nígbàtí wọ́n jí nígbàtí wọ́n bèèrè lọ wọn kọjú èrè lò ní tí wọ́n sọ náà ni pé yàwó máa ń àwòbá àlọ́ yàwó àìmọye àwọn bá ti wáyé wọ́n ti kú àìmọye àwọn èèyàn ti lò tẹ̀mí wọ́n ti lọ wọ́n tẹ̀ wá gbé àwọn ti padà wọ́n wá bèèrè lọ wọn pé kí lẹ lò ọdún ìlẹ lò ní tí wọ́n sọ náà ni pé yàwó máa ń àwòbá àlọ́ yàwó àti gbọ́dọ̀ tọ́lọ̀ ọba àlejò lálòpín fámúlà láàrin gbogbo àtàzí wàhálà láyé gbogbo sẹ́ta sí láyé òun láti pàdé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá bí ìgbà tí ò ju bí wákàtí mélòó kan lọ ní òun náà ní orí tó bá tílọ̀ nígbà ìkìyà mọ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá wá ní a ṣe wàhálà ẹ́n a ṣe fìtínà ọmọ ànẹ́bì Adam a ṣe wàhálà gbogbo wàhálà tá a bá wá ṣe yìí ẹ́n bóyá dáadáa láṣẹ́ ní nígbà tá a fi wà láyé ẹ́n bóyá dàkejì náà láṣẹ́ ní gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ náà láwàá ṣe ti rẹ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó bá ti jọ kejì àti kìyàmá tábà wá ṣe wàhálà yìí sáré àmọ́ bá dé tábà pàdé ọlọ́run ọba àlejòlá ó wá púpọ̀ láti ṣe tìrọ wa ọlọ́run ọba àlejòlá ní bàá máa mọ̀nìkú sí àfihàn àbáwú bí ẹ̀mí ni ọlọ́run ọba àlejòlá ní ẹni tó bá gba tírà àti ẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹni tó bá gba tírà àti ẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ọlọ́run ọba àlejòlá ní fàtàwọ́fà yóò há sábú ìsáàbà

àwọn tẹ́tò sí láyé láàkín láwó ìsáàbà yẹ̀sìr láàkín láwó ìsáàbà yẹ̀sìr àmọ́ ìṣirò tó tẹ́kẹ́ni ìṣirò tí ó rọrùn ni lẹ́sà bí i ayò ọ̀tún irúsẹ̀ ìṣirò tẹ́ni yóò ṣe ẹ̀tọ́ bá gbàṣẹ́ àrẹ̀ pẹ̀lú yìí kò ní sí ìbànújẹ́ Allah subhanahu wa ta'ala yahlu bi 'abdihi al-mu'min ọlọ́wọ́ bá lẹ́kẹ̀ẹ́ lọ́wọ́ amú ẹrú rẹ̀ tó jẹ́ mú mìíní yóò amú lóhùn nìkan lóhùn kan pẹ̀lú Allah subhanahu wa ta'ala nìkan wa yuqadiruhu bi dhunubihi ọlọ́wọ́ bá lẹ́kẹ̀ẹ́ lọ́wọ́ wá bí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ mú nígbà tó wà láyé ó sì kaba yìí nígbà tó wà láyé ó sì kaba yìí fayaqulu ọlọ́wọ́ bá lẹ́kẹ̀ẹ́ lọ́wọ́ wá sọ pé amilta kadha amilta kadha ńgbà wà láyé ó ti jàmbá wẹ́ ní báyìí ńgbà wà láyé ó parọ́ ńgbà wà láyé ó jalè ńgbà wà láyé ó ṣe zìnà ọlọ́run bá lè pẹ̀lú ọmọ wa sọ fún ó ti báyìí ó ti báyìí wọ̀yùkírù bí dáàlì yóò ti máa sọ pé bẹ́ẹ̀ ni mo ṣe láàrin àti Allah subhanahu wa ta'ala àmìtàkàdà ó ti nǹkan báyìí mo eléyìí ó dàbí kò dàbí bí ìgbésí ayé tá a wà mẹ́yìn ẹni tó pààyàn adájọ́ ó sì bí pé ó jẹ̀bi àbó jẹ̀bi yóò sì ní mi ò jẹ̀bi pẹ̀lú àlàyé ah! tó yẹ ló ti yẹ sọ pé mo pa lóòótọ́ ìjì àtọ́bá yẹ kẹ́ ṣe fún mi ẹ ṣe fún mi ó kárí yóò ni yóò sì tún lọ gba lọ́yà tí ó lóun ò jẹ̀bi ó sì jẹ̀bi tó bá à ń gba lọ́yà ẹ̀ gbogbo lọ́yà táwọn èèyàn ń gbà láyé ẹ̀ ti di ẹ̀gán fúnra rẹ̀ ó tó ó tó lẹ́rù títí ẹ̀ náà tó lẹ́rù òun náà mọ̀ bí tìrò yóò tèrí ọlọ́ọ̀bá tó tẹ́lọ́mọ̀ wá sọ mú pé àmì ìtàkádá ó ṣe báyìí ó ṣe báyìí wà láyé òkè òní takò kankan bẹ́ẹ̀ òun ṣe náà nìkan yẹ kúlù láwùtà àdá ọlọ́ọ̀bá lè kẹlọ́mọ̀ wá sọ pé kọ̀ǹtàtàtù ha àlẹ́kà fi dúnìyà nígbà tó wà láyé mo ti bàtí rẹ̀ o ọ̀pọ̀ wa ní gbogbo apálápátá ní ìjẹ́lẹ́sẹ̀ ni wá ẹ̀ṣẹ̀ ńláńlá ń bẹ tẹ́lómi ń ṣe tó ni irú ẹni yóò sì wa fi nígbà tó fi wà láyé mo bàgírì rẹ̀ mo dí gàgá rẹ̀ wà á ní àdùbírò ha alákàlìyà o lónìí o inú àbìrí rẹ̀ ní ọ́ ọlọ́ọ̀bà lè tẹ́lọ́wà sí kiri ọlọ́ọ̀bà lè tẹ́lọ́wà fèrè jì irú eléyìí oníṣe òun náà ní kiri òun náà ní ìsáàbá ń ìṣirò tó ṣe kiri ìṣirò tó rọrùn ni

èèyàn tó lè tètè ro rẹ̀ a òsè báyìí òsè báyìí òsè báyìí ọ̀dà máa lọ ọlọ́run bá lè jẹ́ ló tètè ro rẹ̀ fún kálù ọlọ́run bá lè jẹ́ láwọn ni wàyà ń kọ́lé wo ilá ahlihi masrura ẹ̀yìn yóò wá sí kíni yóò wá darí padà lọ nípa àwọn ará ilé ẹ̀ ayé ahluhu fil janna àwọn ará ilé rẹ̀ nínú àlìjánná àwọn ẹbí rẹ̀ nínú àlìjánná báyà wọn tí wọ́n jọ tọ́jẹ́ ìyàwó rẹ̀ láyé ni táwọn náà wà lẹ́nu tó jẹ́ táwọn náà jọ wà lẹ́jẹ́ náà papọ̀ àbáwọn tọ́lọ̀ ọba àlejọ́lá àwọn húrìn àwọn obìnrin ẹlẹ́yìn bí ẹgẹ́ àwọn obìnrin àlìjẹ́nà tọ́lọ̀ ọba àlejọ́lá ti pèsè kalẹ̀ yóò padà wá sí kí ni ya ń kọlíbú ilá ààrì yìí yóò wà lọ́lẹ̀ bá àwọn ará alé rẹ̀ masrura lẹ́ni sínú rẹ̀ ó máa sí kí ni lẹ́ni sínú rẹ̀ ó nítorí pé rẹ̀ bẹ́ẹ̀ ó ti gba ìròyìn ayọ̀ ó ti bọ́ lọ́wọ́ yà inú rẹ̀ ó máa wá dùn pẹ̀lú ìdùnnú òun náà ni ó fi padà lọ́sọ́dọ̀ àwọn fámílì ẹ̀ èyí ò jẹ́ ti ẹni tó bá gba rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún òun náà láti mọ̀ yí pé ọwọ́ ọ̀tún ẹ̀yìn àwọn nǹkan la máa fọwọ́ ọ̀tún ṣe al-akhadhu wal-i'ta' tá a bá fẹ́ fún yàn ní tàbá fẹ́ jẹun tàbá fẹ́ mú mi ọ́ọ̀tún láàmú bí mú lànàmì sallallahu alaihi wasallam lànàmì ti pàwọ́ láti ẹ̀bẹ́ ọlọ́ọ̀bá àdìkẹ́láwá ní wà á máa ma kúùtì kitabahu wara'a zahri ẹ̀rí ẹni tó bá tẹ̀yìn ìgbà tíra tiẹ̀ ẹni tó tẹ̀yìn ìgbà rẹ̀ tí ó gba rẹ̀ látẹ̀yìn àwọn onímọ̀ nípa tẹ̀síìrù wọ́n sọ̀rọ̀ nípa ọ̀nà tá a gba àgbàtíra àwọn kan sọ pé ọ̀nà mẹ́ta ni ẹ̀yìn pé ọlọ́ọ̀bá àdìkẹ́lá ó sì sọ mẹ́ta ní Al-Qur'an àwọn kan ní àáfọwọ́ tún gbà ẹlòmíì yóò ti fọwọ́ sì gá gẹ́gẹ́ bọ́lọ̀ ọba àdìkẹ́lá ìsọ amma man utiya kitabahu bi shimalihi ẹni tó bá fún ní tíra àti ẹ̀ pẹ̀lú ọwọ́ sì tó fọwọ́ sì níbi ọlọ́ọ̀bá alẹ́kẹ́lá ni wà á máa mọ̀ nígbó ti àfìdábà wú wàrọ́ azọ́hàrí ẹni tó bá gbàdé àìlátẹ́yìn wọ́n ni ajẹ́ bí ọ̀nà mẹ́ta ni ọwọ́ ọ̀tún ọwọ́ òsì àtẹ̀yìn ara wọn nímọ̀ nípa tẹ̀síl táwọn sọ pé ọ̀nà méjì náà ni tó jẹ́pọ̀ náà ni èyí tó tẹ̀wọ̀n tó lálàáfíà pé ọ̀nà méjì náà ni ẹni tó fọwọ́ òsì gbárùn ọwọ́ òsì yóò tún wá ń nà owó sí náà yóò fi gbà ó yóò wá ná owó sí ẹsẹ̀ yìí yóò fi wá ṣe kí yóò wá fi gbà wọ́n ní gẹ́gẹ́ bó ṣe bá ọlá nígbà tó ti wà láyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti yóò fọ owó gbà yóò bẹ̀yìn gbà nígbà tí èsà wo tí èsà yìí

yóò máa pariwo ya wàílá yóò máa pariwo wá tó bóra yóò máa pariwo kó máa sàgbákò a o máa zèrí ibú o tó máa bá wọn ẹ̀yìn eríṣiríṣi tí àwọn ọ̀rọ̀ burúkú lálálálálá ẹgbẹ́ o òun náà ni ó máa ṣe gíní òun náà ni ó máa pèlè ra nítorí pé ó ti mọ̀ yí pé àpẹẹrẹ ibú ni tí o gbà sí àpá látẹ̀yìn àpẹẹrẹ ibú ni kéèyàn gbàdúrà pẹ̀lú ọwọ́ òsì àpẹẹrẹ ẹbú ni ńgbọ̀n bá ti na owó kọ́dà pé ṣe jọ kéèsì tó dàbí ayé dáàmọ̀ ṣèrú dáàmọ̀ ṣàbòtí ṣe pé yóò adọ́gbọ́n yóò aná ọwọ́ tún ọwọ́ tún ẹkọ́ fi gbà yóò àfọwọ́ tún gbà yóò anímú dọ́gbọ́n fún wọn kò sí dọ́gbọ́n o tó bá ìpé tíra rẹ tíra owó òsì ni owó òsì náà lónà tó fi gbà ọlọ́mọba àlejò ọlá ní irú ẹni bẹ́ẹ̀ tó bá ti jọ òfin dàlùkì yá يدعو ظهورا يوم واقف يوم واقف لعاره ويطلع سعيرا ibi tí ó padà wá gbẹ̀yìn ayé rẹ̀ òun náà ni pé kíni òun náà ni pé yóò padà wọ́ná yóò jóná nínú náà sàáyì ẹ̀rírú ẹni bẹ́ẹ̀ ẹn ọ̀rọ̀ rẹ̀ káànà wọ ọ̀rọ̀ rẹ̀ tí lábá ọlọ́ọ̀bá àlejọ́lá ní náwó káàna fi ahàlì yìí màtúrọ̀ ẹ̀ nígbà tó ti wà láyé pẹ̀lú àwọn fámílì rẹ̀ ó ti wà nínú àwọn tí máa túnú tí wọ́n máa tún náà jó yọ káàna fi ahàlì yìí màtúrọ̀ wọ́n náà ní ti àwọn ará ilé tí wọ́n jọ wá gbádùn tí wọ́n jọ dunú tó ti wà láyé wà ní sí àwọn aráalé wọn tó bá jẹ́ ọ̀gbìn jàdùkì yánu wọn kálukú ti fẹ̀yìn síra wọn wọn kálukú ti túká wọn kálukú ti sá fúnra wọn ìyá ti sá fọ́mọ bàbá ti sá fúyàwó ọkọ ti sá fúyàwó ẹ̀gbọ́n ti sá fàbúrò wọn kálukú ti di ẹni tó ilẹ̀ rù ọjọ́ tá à ń sọ yìí ọlọ́wọ́ balẹ̀ gbọ́lá wa ń ah òun náà mo ti gbádùn nígbà tó inú ọ̀nà ti wà ní àwọn tí ń dunú rí nígbà tó ti wà láyé ó ti wà nínú àwọn tí ń yọ̀ nígbà tó ti wà láyé ọlọ́ọ̀bá alẹ́gbẹ́lá ní nígbà tó ti wà láyé yìí innahu dhanna alla yahud innahu dhanna

ọlọ́wọ́ bá dìjọ ló ti padà wá sínú alẹ́kàn tó bá dìjọ ògidà ìgbé àmà ẹni tí máa ẹni ń sáyé bó bá ṣe wù ú kó sáyé jẹ́jẹ́ ẹni tí ń rò pé kò sẹ́ni kankan tó ní kápá lórí wù kò sẹ́ni kankan tó lè mú òun ní táwa bá tẹ̀lé yìí òun náà látẹ̀ ẹ máa gbé ìṣó dé gbóhùn jábà gbé ìṣó àwọn náà lẹ́bàá ń bẹ́ àwọn èèyàn bẹ tí wọ́n ti láyé bẹ̀ kọjá àwọn fèrè àwọn náà ayé na nàmúrúdù nàmúrúdù dà àìlà kanaan níbo ni kanaan wà níbo ni kọ́rùnà wà àwọn tí wọ́n lu ayé lánàá àwọn dà ọlọ́ọ̀bá alẹ́sọ láròyìn àwọn fìràún ó ní wọ́n fìràún náà bí àwùtáàdì fìràún ẹ̀yìn àwọn fìràún náà wọ́n kọ́lé wọ́n ní àwọn ìkan irísirísi wọ́n kàkalẹ̀ àwọn ọjọ́ samud bóòlù gbé ayé wọ́n ti àwọn tó jẹ́ pé yẹnìkì túnà lè jì bá àlàbò yóò tà ìdáwọn àti ẹ̀yọ blọ́ọ̀kù dáàmà tó léwu àpáta bó lè tóbi tó láláhùn òun làwọn ó gbé àpáta òun náà ni wọ́n ti tẹ̀lé ní ọmọ gbé bẹ́ẹ̀ wọ́n tóbi léèyàn wọ́n ga ní dẹ́dà gbogbo nǹkan ni wọ́n lágbára láti fi gbàtán wà láyé níbọn náà wà wọ́n ti lọ káwa náà rántí ọjọ́ ọ̀sùn tí ọlọ́run bá níkẹ́ olóòtú kí ni yóò sì sí rọwà níwájú ọ̀gbìdà nìyà náà ogun tí a bá ti níkapá a lè níkapá lórí odidi ìlú a lè níkapá lórí àdúgbò a lè níkapá lórí agboolé kan ẹ̀yìn kọ́dà èèyàn lè níkapá lórí ìyàwó ẹ̀ kálọ̀ lè mọ̀ ìgbésí wájú ọ̀gbìdà nìyà náà ọlọ́run bá níkẹ́ olóòtú kí lọ́wọ́ ká mọ̀ máa lo ayé bí àwọn tó jẹ́ kọ́lọ̀ bá níkẹ́ láwọ́sọ́ ìwọ̀n fún wa pé ìnáwó zọ́nà alẹ́ ìyàwó in tó ń rò nígbà tó fi wà láyé òun náà ni pé ọlọ́run bá lè gbọ́lọ́ òní síkìrì kò ní gbé òdìdé ní tí ó nígbà tó fi wà láyé nù ọlọ́run bá lè gbọ́lá ọlọ́run bá lè gbọ́lá ní bala ọ̀rọ̀ orí bí sẹ́rọ yí o iná rọ̀bá wù ká nàbí ìbà fìrà ọlọ́run bá lè gbọ́lá rí gbogbo ní gbèsè níṣẹ́ gbogbo ẹ̀pàlápátá ọlọ́run bá lè gbọ́lá rí yóò sì wá fún wa ní ìrò tó bá jíjọ́ bídà ìfìyàmà ọlọ́run bá lè tọ́lá wá ní fàlá okùn sí mọ́bí sábà ìbúra dé ọlọ́run bá lè tọ́lá fẹ́ búra fún àwọn onímọ̀ nípa tẹ̀fíù wọ́n nígbà tó jẹ́ pé ọlọ́run bá lè tọ́lá ọba òdodo ni ọba tí máa ń sòdodo ni èyí tọ́lọ́run bá lè tọ́lá tó wá búra fún wa ẹni tó jẹ́ lódodo ni tó náà ṣe kí ni táwọn máa ń gbà ọ̀rọ̀ rẹ̀ lódodo ni

ẹmúrú alùkùránì wa fáàtò bí tó rafin ní mẹ́sìlì wájú oṣù àdáàbù ẹmú sóra kan wá tó dàbí alùkùránì nígbà tí wòrò dìdí múwá ẹmú dìdí kùránì mọ́ ẹmú sóra kan wá ọlọ́ọ̀bá ní sọ́ra tó ṣàlejò wọn pé ẹmú àyà kan wá dá inú alùkùránì kò sẹ́ni ọ̀tọ́ tó rí múwá ìtàwọn lárúbáwá lò nígbà àwọn tọ́lọ̀ ọba àlejò lámọ̀ ránṣẹ́ nǹkan tí bá ń rèé tí jọ wọ́n lójú lásìkò yẹn oní ọlọ́wọ́ bá alẹ́kọ̀ọ́ lámọ́ mìíràn ànábì wọn tí wọn yóò wá fún ànábì wọn ní tó tún jù wọn lọ láti ní bàbá ìgbà ọ̀dọ̀ ọlọ́wọ́ bá alẹ́kọ̀ọ́ ilé tiwa nígbà ànábì Musa alayhi salam ìdí ń rèé lásìkò bá tiẹ̀ ẹ̀ẹ́n àwọn onídàáni wọ́n mọ̀ sí màjíìkì ọlọ́wọ́ bá alẹ́kọ̀ọ́ láwá ànábì Musa wọ́n fún ànábì Musa lọ́pàá láti wá bí kékeré láti wá bí pa gbogbo láti wá bí yé wọn níbi ogun tẹ́ ma ji'tum bihi sihr inna Allaha la yubtilu ìdáni ọlọ́ọ̀bà àdékọ́ láti bá ogun dáhùn jẹ́ fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èdè ń rèyìn nígbà aláwọ̀ ṣe làákà ìjọ náà lọ̀rọ̀ ibi jáde àwọn lárúbáwá mọ̀rọ̀ sọ àwọn ìṣòwò àwọn ẹ̀kọ́ láti sọ pé nínú àbí àlùbá yá láti sọ ìdá ń bẹnu àlàyé ọ̀rọ̀ dábìlì bá sọ̀rọ̀ tó bá dunu fún yàrá yìí tó gbé ọ̀rọ̀ kalẹ̀ tó gbé kalẹ̀ ẹ ọ̀rọ̀ kan náà ní sí ń gbọ́ tẹ́lẹ̀ yóò ṣe gíní ọ̀rọ̀ ó ti kó ìlà ó ti kó ìlà ń bá làákà yẹn ọlọ́run bá ti kẹ́lá wá fún ànábì sallallahu alaihi wasallam wá fún ní Al-Qur'an láti wá ti challenge àwọn lárúbáwá wípé bẹ́ẹ̀ ti mọ̀rọ̀ sọ tó ọya ẹmúrú alùpùránì wa wọn ò rí mú wa irú àwọn òṣèlú àwọn lárúbáwá àwọn àtàlìkì tán ma wá lò ẹ̀yìn gbogbo ẹ̀ náà ni alùpùránì náà lò ọ̀nà àwọn onímọ̀ nípa jọ̀sí wọ́n ní àwọn alùpùrúkù mọ̀kọ́tọ́ àmọ́ wà ní alùpùránì yẹn alif lam mim ha mim ta ha ya ain sọ́d àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ọlọ́ọ̀bá àdìsọ́lá ń fi ń tàlẹ́sì àwọn lágbàwá náà ni àmàrà tuntun lè wà wò àwọn àwọn orúkẹ́ iná ìmọ̀ náà ni alìsẹ̀ ẹ̀mà náà ni láàmùsẹ̀ ẹ̀mà náà ni mímùsẹ̀ ẹ̀mà náà ni ibòmí ọlọ́ọ̀bá àdìsọ́lá mú mú káàbù ha yóò mú yá

nǹkan tí máa nǹkan pupa tí máa wà ní ìgbà tó ń bá wọlé tán kí ni ọba máa pè é táwọn pápá ni àbí samoko ẹ̀hẹ́n samoko àbí àwọn pápá lẹ́gbà tó rùn bá ti wọ̀ táwọn tó rùn ti wọlé tán ẹwà rí ní ẹkú páwọn òun wá sí kí ni yóò wà lọ́pọ̀ tàbí tó rùn ti wọ̀ òun ni ọba máa pè ní samoko nítorí pé yóò sàmọ́ ni ó mọ̀ pé à ilẹ̀ ti máa ilẹ̀ ti máa dé tó kú bí sáà jẹ́ díẹ̀

àti gbogbo àwọn nǹkan tó kójọ sínú ọlọ́ọ̀bá dìgbàlá búra pẹ̀lú ẹ̀ orúkọ nǹkan tó pọ̀jọ sínú ìbẹ̀rù ìbẹ̀rù òru àwọn aburú ẹni tí ti bẹ̀rù òru ti máa jáde àwọn àdìjànú òru làwọn máa bí ṣègbéjà ayé wọn kọ́lá àwọn tó bá sábú gan ẹ́n òru náà làwọn náà máa ṣe àwọn ìwọ́n máa sọ bóòlù làásìkà wọ́n lẹ́ni bá ṣe lọ́pàá kan kò ní fara lọ́pàá

ìtàríjì ni ìtumọ̀ ẹ̀ náà ni pé ókùsìn ọlọ́mọba àdéjọlá búra pẹ̀lú ókùsìn ó búra pẹ̀lú tamoko wà lẹ́yìn wà máa whatsapp ọlọ́mọba àdéjọlá wá búra pẹ̀lú òru wà máa whatsapp àti gbogbo àwọn nǹkan tí òru kójọ sínú ọlọ́mọba àdéjọlá búra pẹ̀lú ẹ̀ wọ́n ni ayéjìmá jama'a ìtumọ̀ ilé yìí ni pé yàní in tí òru kó jọ wọ́n ni lè anna layla yajma al-wuhud wal hawa wa ma asbaha dhalik wọ́n ni nítorí pé òru tẹ́ rí wọn in ma kó gbogbo àwọn nǹkan àwọn al-wuhud àwọn nǹkan burúkú àwọn nǹkan tí ma ń tèèyàn jàmbá àwọn àlìjànú kó aburú tí ma kó sùdábàyàn ẹ̀yìn òru a máa ṣe kí òru a máa kó yọ sínú náà làwọn ìbá ti máa sọ pé ìjàkùnmà kéèrì di ọ̀sán wọ́n lẹ́ni àbí ilé kan ezekini kéèrì ihu nítorí kí ló pàtọ́ ti sọ bẹ́ẹ̀ kò náà ni pé àwọn nǹkan aburú eréṣiríṣi ìgbà náà lẹ́gbọ́n táwọn ajọ́ wa jáde àwọn gbà àwọn ajọ́ gbàgbóró wọ́n wá máa gbó eréṣiríṣi ó ní gbọ́ lóru so ọlọ́run bá lè kí pẹ̀lú gbogbo àwọn nǹkan tí òun kójọ sínú ọlọ́ọ̀bá àdíkẹ́lá búra pẹ̀lú ẹ̀ ọlọ́ọ̀bá àdíkẹ́lá tó wá ní wal qamari idha tasam ọlọ́ọ̀búra pẹ̀lú òṣùpá idha tasam òṣùpá yìí ayé idha jama'a nuruhu wa tamma wa kamala nígbàtí ìmọ́lẹ̀ òṣùpá yìí nígbà tó bá gbé ọlọ́ọ̀bá àdíkẹ́lá ló búra pẹ̀lú ẹ̀ ìmálẹ̀ bá ti pé yà ní ìgbà tó bá di kíni nígbà tó bá di àlùbálù onídìjọ́ kẹtàlá nìsín nígbà tó bá di dọ̀lá nìsín á ti máa rí ìkàtà ń pè ní àlùbálù òṣùpá nígbà tó bá di kíni nígbà tó bá pé ọlọ́ọ̀bá àdìjọ́lá olóhùn búra pẹ̀lú àlùbálù ó búra pẹ̀lú òṣùpá ìdàkítàtà nígbà tí òṣùpá yìí nígbà tó bá pé ó wà ń kúra tó ọba àríjọra kúra yìí kí ló ń kúra lé lórí ọlọ́ọ̀bà àríjọra ní làtẹ́ríkà bónìlà tọ́bà kan àǹtọ̀bà ọlọ́ọ̀bà àríjọra ní ẹ̀ níwà lórí sàlàyé ní ẹ máa kú ò kan sí ìpele kan máa kú láàyè kan ẹ máa bọ́ sáyè ní ìṣẹ́jú tọ́lọ̀ ọba àlejò ọlá ní a máa kó bẹ́ a máa bọ́ síra ibò mi yìí àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní yashmalu ahwal zaman a máa kó nígbà kan bọ́ sínú gbà wà ahwal makan a máa kó ní ààyè kan bọ́ sáyè kan wà ahwal abdan àtàwọn àti sí ara wa ìṣesí ara wọ́n máa kúrò níbi kan yóò sì máa bọ́ wà àwàdà ni àwọn wa àwọn ìṣesí náà rí òun náà ni ó máa bẹ fọ́mọ nìyà bá wà láyé tọ́lọ̀bà ní gbọ́lá sọ pé làtẹ́ríkà náà ẹ̀rí

àwọn àwọn ni wọ́n lówó nípa àwọn olówó ayé lánàá tí ó pẹ̀yà mọ̀ ìgbé àtàbà ah, ń sọ̀rọ̀ olówó ah, àwọn báyìí tọ́bá ń sọ̀rọ̀ ní àwọn ọmọ òwúgbà náà pàdé ọdún ìgbà láàbá wọn láyé táwọn bàbá bàbá bá jù láti máa ń rí pé ah hmm, nígbà ayé aláàjì lágbájá nígbà tó gbogbo òdúró tó wá wò nígbà tẹ́bá wo bẹ́ǹtì wọn máa ń mọ́tò bẹ́ǹtì wọn yẹ́ bá wo pé ìgbàlèyàn máa ní ìgbàlèyàn máa lò ẹni tí ń láyé ó ní gbogbo ayé ó lò sí ẹni ọlọ́run bá ti gbọ́ láti kíni yóò sì padà ẹwà àwọn létà àwọn ẹ̀kọ́jọ́ àwọn tí wọ́n kọ́ ilé pẹ̀tẹ́ẹ̀sì ẹ̀rí pàtàkì kọ́ ilé pẹ̀tẹ́ẹ̀sì pápọ́nà ni wọ́n ti ṣe rí ni òun náà jákèjì bákúnà ti jẹ́ fìyẹ ẹ bá mẹ́rin báyìí mọ́ ní pàpàpà àmọ́ síbẹ̀síbẹ̀ gbogbo ara ló máa wo pé a àwọn mèjì dáńsánmọ́nù àwọn onílé òkè táwọn yóò tún máa ṣe kí ni àwọn yóò tún máa lọ lè wù àmọ́lọ́wọ́ bá lè jọlá ní wọ̀tíríkàlẹ̀ àyíyá òdòdó àwílò ha bẹ́ẹ̀ nàná ládùúgbò mi àwọn tó ń kọ́ ní tẹlifíṣàn ẹni tó ń kọ́ ní tẹlifíṣàn látàwá ìdí náà ni ó àwọn yóò wá pé lọ wọ́n máa lọ lè wò ní àlòwò tẹ̀fíjà ńgbà ọ̀yá ọdún ní kọ́lọ̀ tà tẹ̀fíjà ká máa bẹ̀rẹ̀ pé mọ̀ fi irú aṣọ tó bá wọ̀ náà ní mọ̀ fi hàn ńgbà kọ́lọ̀ ìgbé kọ́lọ̀ tẹ́nà àti lójú báyìí àdàbò báyìí ẹgbẹ̀ wọ̀síkàlẹ̀ àyàmù dàwílò àbẹ̀ ìnànà àwọn tí ń sọ lápáwà láti tẹlifíṣàn tó bá ti ṣe òṣìṣọ́ lápá so gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ẹwọ bàtí fóònù dé tí gbogbo àdúgbò yìí pátápátá ilé ẹ̀rì kan ni òun náà ni ó di fóònù ní dáná nọ́mbà rẹ̀ lẹ́wàá

tí ọ̀kan mọ́ òrùn gbà tó ti dábà wà lè dábẹ́ lórí mọ̀ ẹ̀yìn owó níra kí ẹ máa rògbùn gbà tábí sí lórí ti gba ọmọ ọdún bá ti máa lóòlù owó níra ẹ̀tọ́lọ̀ ọba àti pẹ̀lẹ́bá ti kí ni tó bá pọ̀ sí alìsìtì inú àwọn ti ti gbà ọlọ́ọba àti jọlá àtẹ́gbà alẹ̀ fẹ́lú míì nígbà míì ọlọ́ọba àti jọlá ti kí ni àjọkalẹ̀ inú ti ti gbà èyàn àjíǹgbà míì yóò jí pẹ̀lú dùnú ìtọ́nà ọba àlejò láń sọ fún wa yìí ó lè jẹ́ bí sábà ó sì lè jẹ́ bí lórí sábà ìgbà míì yóò jí báyìí yóò jí olórí yìí èyí ó sì jí báyìí báyìí yóò sì jí pẹ̀lú bàmíjẹ́ kò sì ní mọ sí bàmíjẹ́ ọlọ́run ọba àlejò láà máa yí ìdí padà tí wá ti wù ah, ara mi kàn wá sí bákan náà ni inú mi ti wá dùn kí wá ló dé ìdí ìgbà tó náà ni àní máa bá ìgbésí àní máa bá ìgbòkà lọ sòróró wà lóògùn ìbàmìlì yóò wá nígbà kan tó bá tó yá ìbàmìlì yóò wá ní ẹ̀bá bí ma ẹ̀yìn tí ó gbá jónú ẹwà bí ọlọ́ọ̀bà àdìjọlá tún bẹ́ẹ̀ nìkan láàrin ẹ̀dùn fúnfún ọlọ́ọ̀bà a máa ti gíní a máa bọ́ táyì ní nígbàtà àkọ́kọ́ wà a wà nínú ìyá wa a wà nínú àbùnú ìyá wa nígbàtà yá a dé ìyá ìyẹn abọ́táyé nígbàtà yá tá a bá tún kò láyé a tún ti gíní a tún bọ́ sínú sàárè a bá tún kò nù sàárè ẹ̀ ọ wá kú gíní ọ wá kú dé ìgbẹ̀yìn ìmà ìjẹ́nà wà ìmà náà so bá bí wà láyé yìí nínú ayé náà a tún máa ṣe ìdí ayé ẹlòmí ni wọ́n á bí jí ẹ̀ẹ́n ìgbàgbọ́ ní òkú jí yóò kó omi kan yóò kó bọ́lá ìkan ẹlòmí bá kó yóò kó bámílì àwọn yóò kọ́ lé sí ẹ̀ ẹlòmí bá kó lé yóò rẹ̀ a máa á ìtẹ́sí wọ́n máa ṣe ìdí àníwà lójú kan nígbà wọn káyà kan lójú lárúbáwá kan àlẹ́ àárọ̀ lárúbáwó kó àwọn tí wọ́n gbọ́ àwọn gbọ́ èdè lágbáwá wọ́n gbọ́ yé débi pé wọ́n mọ̀ sí fún tẹ̀lé èdè wọ́n sì ń bí máa ń gbọ́ àgbọ́yé Al-Qur'an tí ò ní dàgbọ́ wọn lọ́wọ́ nígbà tó lọ́wọ́ bá ní gẹ́lá sọ pé alhaakumu takaasur wọ́n ní wọ́n ka áyà yìí wọ́n wá ka áyà yìí létí lágbáwó kò kan pé alhaakumu takaasur púpọ̀ púpọ̀ ẹ̀yìn ó gbàgbé báyìí ó ti jẹ́ ẹ̀kọ́ ń tẹ́ẹ̀fí wá sí gíní tẹ́ẹ̀fí wá lọ níbẹ̀ sàárè wò àzíyàrá tẹ́ẹ̀fí lọ ní bísíkì sàárè wọ́n nígbà tí lárúbá wọ́pọ̀ yìí nígbà tó gbọ́ àyà yìí ó ní wàláhì mazá irú dìbòkè ó ní gbogbo àpẹẹrẹ ọlọ́ọ̀bà nìjọlá ẹni tá a bá dìbò ní záàlì ẹni tó bá lọ ní sàbẹ̀wò kìí ṣe tí ó máa gbé bẹ̀rẹ̀ lóye ìtòpọ̀ yìí di àyà wọn pé inú sàárè ọlọ́ọ̀bà nìjọlá sọ ajẹ́pẹ́ àti máa bẹ̀rù sàárè ó tara rẹ̀ gbọ́ yí pé àti tàrí àwọn àbẹ̀ sẹ́fúráìlè láti wá bọ́ sí wòmí látara gbólóhùn lágbára gbólóhùn tí lágbára mọ̀ ní zára fún sábàlù ziyara èyí tabazo pé mo fẹ́ lọ bí bí sì kìkọ́ àwọn náà bọ́ sí àyè ní títí táàbí wá débi kíni tó kálukú fi wá jókùn àyè táàbí wá dé destination kálukú táàbí wá dé final bus stop tí wọ́n kálukú ẹ bọ́lẹ̀ báyìí o ẹnu kí o bọ́lẹ̀ sínú àlùjọ náà ẹ́ àdúgbò sì bọ́lẹ̀ sínú náà ìtọ́nu méjèèjì kò sọ́nà ẹ kò tẹ́lẹ̀ kẹta kò ságbére méjì bí ayé mi rárá hàn gidi ayé ó ti dá ara o ò lé lásán bọ́gí o níwájú ọ̀gbìn àlùkìyàmà wọ́n tó ń ṣe báyìí báyìí láyé dà wáyà yìí tó bá dé àyó dára wọn tó bá dé àyó dára wọn ó dì kanú méjì tó bá jẹ́ ọ̀gbẹ̀dà sí àmà ó lè máa lọ́kọ́ máa bọ̀ nínú àwọn ṣe tí ẹ̀yìn tọ́lọ̀ ọba àdígbẹ́ láti kó yé wa pé yóò máa chéǹjì òun náà ni àwálù àbdáàlì òun náà ni àwọn ṣe sí ara wa ẹwù bá ti wà lónìí ọlọ́ọ̀ba àlejò ọlá dá wa ẹ̀yìn nígbà tó kọ́kọ́ dá wa bó láàrí ó dá wa wọ́n bí wa kalẹ̀ pọ́ lọ́wọ́ ìgbà tí pé ẹ́n bí tí ẹ̀mú tẹ́bí bá gbọ́mọ lọ́wọ́ ìgbà tí ó pọ́mọ lọ́wọ́ ni pé ẹ́ ọmọ kékeré mọ́ kálùkù wá sèrí náà lù òun náà lọ́wọ́ bá ti sọlá ń júwe fún wa nínú àyà mi nínú Al-Qur'an nínú suratu Hum àyà 54 ní Allahu òun náà ni ọba tó dá yín min da'f ọlọ́wọ́ bá ti sọlá alágbára kankan wọ́n fún wa lóúnjẹ ní bàbá tọ̀ wọ́n tábà fún wa ní bàbá yàgbẹ́ wọ́n tábà fún wa ní pé ìgbà pa wá àlè sọ̀rọ̀ ẹkún náà láàmọ́ fi sọ gbogbo ẹ̀ ọlọ́ọ̀bà lè jọlá dáwà já alàmì bá dí dọ́àfin kò wà lẹ́yìn ìgbà yẹn ọlọ́ọ̀bà lè jọlọ́ tó wá sí kíni yóò tó wá sọ wá di lẹ́yìn bàtà àti ilẹ̀ yóò àtọ́wádé tí ó lágbára wọ́n náà jọ alágbára Eh, ọlọ́run bá nípa láwá ní fún mọ̀já alàmì bá di kó wà sí ń dọ́ àfánù wọ̀ṣẹ́ ìbá lẹ́gbà tó ti lágbára ohun tán tó lè gòkè tó lè sọ tó lè rìn láti àyín kó ìjẹmọ́lábá láàrin eh, ìjẹ́júwèrè tó tí abẹ́rẹ̀ àmúdídé àwágbówó ọkọ̀ àhẹ́jẹ́ ni lọ ìjẹ́júwèrè dídídé ọlọ́run bá nípa lá yóò tún wá dá sí lílẹ̀ wọ̀ṣẹ́ ìbá yóò wá dá yípadà táwọn àgbàlagbà mi bá jòkó tí máa ń kọjá lọ ẹjá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹwọ́n jà sáyá àgbàlagbà kó lójú ọ̀nà pé ẹ̀dákọ̀ ẹni ilẹ̀ bàbá ẹni ilẹ̀ àwọn náà ti ṣe kíni àwọn náà ti ṣe pẹ́sẹ̀ méjì ilẹ̀ kan náà ti wá tẹ́lẹ̀ nígbà kan àmọ́ torí kí ara tọ́nà ọba àlejò ládámọ́ wà yìí kò ní dúró lójú kan inú àwọn tọ́ba kọ́n and tọ́ba inú àwọn ìpele ìpele tí ara wọ́n ti mọ̀ sí kíni yóò mọ̀ kọjá bẹ́ẹ̀ òun náà ti wẹlé ìwà èyí wàá dàgbà débì kan bàbá ti dàgbà sí ni bàbá ṣe dàgbà sí ni òun náà ẹ̀yìn a máa padà ní ọmọnìyàn àpèjú ọmọnìyàn ó dà gẹ́gẹ́ bí kíni ó dà gẹ́gẹ́ bí alìláàd ó dà gẹ́gẹ́ bí ní ilé jésù tí máa yọ ẹ̀rì tó ń bà tó tún bá yọ yóò sì báyìí pé díẹ̀ ní ìyàn ló lè rí tó máa wá dàgbà yóò máa wá dàgbà yóò wá dé stéèjì yóò wá yóò wá pé ìmọ́lẹ̀ ló wá pé tó bá ti wá ti bá ní ìrìta kò sí ìkàkà tó kù máa yóò tó wá máa tó kéré yóò tó wá máa wálẹ̀ yóò máa dínkù ìrátàmà amòrún bàdánà kùsùn abó olórin ká ní ìrátàmà amòrún tí àlámà yìí kan bá ti pé ẹ̀ bàdánà kùsùn ní tó kù náà ní pé ìkàyọ́ máa tó kéré ìkàyọ́ bẹ̀rẹ̀ sí máa dínkù ẹ̀pàmìlì ẹbùkọ́bù kan sí ẹbùkọ́bù nígbà tó bá ti kún tán bàdá àná kú sóhù nǹkan yóò lẹ́ẹ̀mọ́ sí kí ni yóò tó wá máa dínkù ó ní bá áwọ́ pé ìzàwà ìlà sí ìlàtàmà tó máa ti sọ fún ọ pé nǹkan yìí ti pé o máa retí pé nǹkan ń bọ̀ ajá wálẹ̀ tọmọ nìyẹn bá wá dé pì tó bá ti wá dé pì kì tó dàbí bá dírù ẹ̀ nígbà tí ẹ bá fi wọ ogójì ọjọ́ ẹ̀ nígbà tó bá ti wo ogójì ọjọ́ ya máa sọ́ra rẹ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ìtumọ̀ rẹ̀ náà ni pé o ti débi kíní o ti débi tó ti máa tó ti máa dàgẹ̀rẹ̀ wálẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn èkó ti rí sáré èkó láti pọ́ sí ẹ́ is a full forever ẹ́ àbíkò ní bẹ́ẹ̀ máa ní nígbà tó bá ti á ogójì ọdún ogójì ọdún hátà ìlà bàlágà àrùbà ìná àtà ìlà bálàdà àṣújáwú wà bálàdà àbà ìlà ìsànà tí ẹ̀ bá ti gbogbo ẹ̀rì bá wà nẹ́bí ọlọ́run ẹ̀yìn gbà ọlọ́run bá ríkẹ́ lámà gbé wọn jìgbé ogójì ọdún náà tí ẹ̀ ti wá dé pìkì ìtàn ọlọ́run bá ríkẹ́ lámì ẹ̀yìn tó ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ni wọ́n máa ń lo àdéhùn lónà kí tó wọlé láti abàlá àyà àdìgbò ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ni ẹni tá a bá fún ní túnjọ rí ẹni tá a bá fún lẹ́mìí gúngún ah ọlọ́njẹ́ mi yóò gún ìgbà ọdún ọdún kan ní ìníkà ọdún kan ní fún agbára ojú yóò dìkú wágbà wá padà yá ojú lọ yányá òun palẹ̀ mọ́ bẹ́ẹ̀ wọ́n lẹ̀ lómi ojú àgbàdé ti pé ojú gẹ́gẹ́ pé ó gbà á kóra yóò fọ́ ẹ̀ ní ojú bẹ̀ mọ́ agbára etí òun náà lẹ nítorí pẹ́mi rẹ̀ kún yóò débi ẹsẹ̀ kò lè gbẹ́sẹ̀ mọ́ kò lè gbápá kò lè rìn mọ́ yóò dìkọ́ máa ọlọ́ọ̀bá àlejọ́lá ní ẹta bá fúnlẹ̀ bí gbogbo lónà kí tó fi kalẹ̀ a máa padà wá sí ìjẹ́dà rẹ̀ bá mọ̀ fún bí ẹ̀jẹ́ a máa la ìyá àgbèrò ọlọ́ọ̀bá àlejọ́lá ní ẹ̀fún òní làkà yìí. inú àwọn òṣèṣí tí ó máa wá ṣẹlẹ̀ sí wa òun náà nù inú òṣèṣí ara ìgbà míì wá alàlàáfíà ìgbà míì wá yóò tún rẹ̀ wá inú àwọn òṣèṣí ni tí èèyàn máa lọ èèyàn máa bọ̀ ìtò wá lágbára jù nínú àwọn ìṣesí tó jẹ́ pé èyàn máa lọ èyàn máa ń nínú náà ni òun náà ni hálùlù kúrú òun náà ni ìṣesí ọ̀kan òun náà ló lágbára jù anábi sallallahu alaihi wasallam na isbu'ayn min asabi'i rahman ọlọ́ọ̀bá àdíkọ́lá ni ó wà láàrin ọmọka méjì nínú àwọn ọmọka Allah subhanahu wa ta'ala ọba àdíkà yìí nígbà tánàbí wá ká àdíbi tánàbí sọ bẹ́ẹ̀ fáwọn tàbí rẹ̀ anábí ọmọ a sọ pé Allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinik ọ̀nà méjì náà lọ kàmà yí ojú méjì lọ tó bá yí ó lè yí lọ sí dáadáa ó lè yí lọ sí ìdàkejì anábí ọmọ wá sọ̀rọ̀ ipé ìrẹ́ ọba mi ya muqallibal qulub ìwọ ọba tó máa darí ọkàn sabbit qalbi ala dinik dákun mọ́sàbá mi fi ọkàn mi rílẹ̀ mọ́sàbá mi fi rílẹ̀ sórí ẹ̀sìn rẹ̀ ọkàn ọlọ́ọ̀bà àríkọlá máa darí rẹ̀ ẹlòmíì ọlọ́ọ̀bà àríkọlá yóò darí ọkàn rẹ̀ síbi ẹ̀yìn kọba jí lóru àwẹ́ àkáǹtì ní bọ́ọ̀bí lẹ́gbẹ̀rẹ̀ pé ẹ̀hẹ́n ẹjẹ́ wà láti ìlú lóbi wọlé tó bá tó di láàárọ̀ náà ìdí olùmọ bá tàbí ayé náà yóò máa jẹ́ kí ẹ̀hẹ́n èlé ló ti wọlé èlé ló ti jáde inú àwọn ìsinmi tọ́nà ọba àdìjọlá tí máa ṣe gíní tí máa yí ọ̀kan tí máa yí ọ̀kan káàkiri ọlọ́ọ̀bà àdìjọlá yí ọ̀kan ẹlòmí lọ sí ibi owó ọmọ kékeré yóò ní owó yàgbọ́dọ̀ lówó yìí yóò lóun fẹ́ tẹ́ tó ọmọ kékeré níbo ló ti ṣe wàhálà ní láti wàhálà ah, mo ti wá ṣe wàhálà ìwà rówó láti kéré náà ní pé kí n jẹ wàhálà ń tẹ́ǹdì ni pé o fẹ́ tó kò wó o sábẹ́ gbádùn ayé náà kọ́lọ́mù bàálí tí ọlá kó máa yí ọkàn wa lọ sí nǹkan tí ò dáa ẹ̀ ẹ̀ tó bá wù ú ayé ọkẹ ẹlòmíì yóò yí lọ síbi obìnrin ẹ̀ntọ́lọ̀ ọba lè gẹ́lá bá yí ọkẹ rẹ̀ síbi obìnrin ẹ̀rù lè ní ọmọdé kí sínà ìrànlẹ̀ yóò máa ti káàkiri tẹ́lọ̀ ọmọ ọdí mú tó wọ́n ẹ̀yìn àlejọ́lá yí ọkẹ rẹ̀ lọ ọtí mímu kò síwà sílẹ̀ ọtí náà ni tó bá tó bá mú tí tọ́kọ̀ gbá ẹ̀yìn tí ń fi gírin ló tún fi gírin lọ́lẹ́ ọtí ìbẹ̀bẹ̀ dáadáa so ọlọ́ọ̀bá àríkíọlá a ti yí ọkẹ́ lómi yóò yí lọ síbi tẹ́tẹ́ tẹ́tẹ́ ní o mata gbogbo tó bá rí ìlọ síbi tẹ́tẹ́ ní kò sí ní jẹ́ ajá ń sáré kìnnìkà yóò lẹ́gbẹ̀ẹ́ owó jóná ajá ń sáré owó jóná ìbó wá jòkó mí kan ní wọ́n fi láká yìí ṣeré ẹni tọ́lọ̀ ọba àdìgbọ́lá tó bá ti yí láká yìí rẹ̀ tó bá ti yí ọkàn rẹ̀ bí tó bá ti yí lọ ibẹ̀ náà ni ó máa darí lọ tó bá ti wọ́ lọ́wọ́ ọba àdìgbọ́lá yóò yí ọkàn èèyàn yóò yí síbi ìjọsìn fún ọlọ́wọ́ ọba àdìgbọ́lá yóò yí sí ìjọsìn fún ọlọ́wọ́ ọba àdìgbọ́lá ẹwà àdìgbọ́ àsìkò orún ló kí mú lásìkò ẹ ma bá àwọn dáadáa lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn ìdíjíríjì nǹkan tó báyìí oníwà ni ó ma pè àwọn èèyàn sí dáadáa jáse báyìí jáse báyìí àpẹẹrẹ nu pé ọlọ́wọ̀n bá àlejọ́lá ó yí ọkàn ẹ̀ lọ síbi tó dáa kò wá sẹ́ni tó ní kápá lórí eléyìí láàrin kásùn ká ọkọ̀ ó sì ti yípo níbi gíní yóò sì yípo lérí dáadáa láàrin kásùn ká tó alábi tó bá ti gbẹ̀yìn ayé iná àwọn àpẹẹrẹ gbẹ̀yìn ayé èyí lómi yóò sùn ní múmi ní yóò sì gbẹ́gbẹ́ni yóò sì jíkẹ́ bèrí subhanallah ẹlòmí yóò sùn múmi ní nígbà tó fi jí báyìí yóò jí báyìí yóò jí ní yóò ni wa ọlọ́ọ̀bá àríkẹ́lá sọ pé àwọn nǹkan bẹ nínú àwọn ẹrú mi pẹ̀lú jí náà jí lónìí o mọ́ọ̀mìnù bí wàkáàfirún bílkàwàbí àwọn nǹkan jí lónìí wọ́n jí wọ́n nígbàgbọ́ sí mi wọ́n sì ṣe kèfèrí sí àwọn àràwọ̀ yàní wọn ò gbérawọ̀ sí ìpọ̀lọ́ọ̀bá àríjọlá ẹ̀rí bẹ́ẹ̀ làwọn nǹkan jí lónìí wọ́n ṣe kèfèrí sọ́lọ́ wọ́n sì nígbàgbọ́ sí ìràwọ̀ níbẹ̀ lójú sámà anábìnrin ọlọ́ọ̀bá àríjọlá ẹ̀rẹ́ni tó ṣe kèrè lọ́nà ọba àríkẹ́ ọlá ọba òun náà ẹ̀rẹ́ni tó jí láàárọ̀ tó ní ìràwọ̀ báyìí lọ́rọ̀ jù fún wa mọ̀tẹ́rì náà bí náà ìkádá ó sùn jẹ́jẹ́ rẹ̀ mùsùlùmí ni ó àmọ́gbà ó bí jí nígbà ìkójú

fàmàlàhùn láàyè ìpinnu nígbàtà tí wá mọ̀ ìpé a ma kú ní ìpele kan a ma bọ́ sí a ma bọ́ sí ìpele míì fàmàlàhùn láàyè ìpinnu ìwá sọmọ ènìyàn tí ò gbọ́nà ọba lè jọra gbọ́ kí ló ti wá kí ló rọ́lù wá nígbàtà tí ma gbogbo àwọn títí yìí lọ a ma bọ̀ ó fi gbogbo àwọn apẹ́rẹ́ hàn wá lóríṣiríṣi máa láhùn láàyè ìpinnu kí wá ló sí ọmọ ènìyàn tó fi wájú pé wọn ò ní ìgbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala ọmọ nìyàn sáà ìgbọ́lọ́ ọba alẹ́kọ́ lágbọ́ débi pé wà ìdá quri'a alayhimul Qur'an la yasjudun ọlọ́ọba alẹ́kọ́ lá ní tí wọ́n bá ka alùkùránì èyí tí ń ṣe ọ̀rọ̀ ọlọ́ọba alẹ́kọ́ láyìí tí wọ́n bá ka fún wa la yasjudun wọn ò ní kúrí balẹ̀ fọ́lọ́ọba alẹ́kọ́ lá àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní sùjúdù ìforíbalẹ̀ fọ́nà ọba àlejò láyé kìí ṣe sùjúdù ara nìkan yàní sùjúdù qalb ọkàn wa náà ó yẹ kó máa ṣe kíni ó yẹ kó máa foríbalẹ̀ fọ́nà ọba àlejò lá bil khudu' pẹ̀lú pé kọ́kàn wa máa àwọn tó yẹ pé tá fún wọn alukurani òní tẹ́gíní alukurani òkè ẹ̀rí tún kankan lára wọn òkè ẹ̀rí bá kan lára wọn alukurani òun náà kan wọn àwọn tó bá jẹ́ mùmí ní òdodo sábà ń ka alukurani fún wọn ọlọ́wọ́ bá nígbà láró ìwọ̀n pé ìdásùlì yàtọ̀ àlẹ́yìn àyàtùwú záàdàtò ìmáàna àwọn tó bá jẹ́ mùmí ní òdodo nígbà tó bá ti ń ka ayọ̀ ọlọ́wọ́ bá nígbà láró fún wọn záàdàtò ìmáàna yóò máa lé wọn kún ní ìmáàni

nínú Al-Qur'an àwọn àyà ìdí ẹ̀sí máa fi rí kalẹ̀ nínú Al-Qur'an àwọn kan lọ́rọ̀ àyà ni pé tó láti ni tá a bá ti débẹ̀ wọn lágbọ́dọ̀ fi rí kalẹ̀ fún Allah subhanahu wa ta'ala inú tó fà á sàn sọ pé tó láti ni òun náà ni irú àyà yìí tọ́lọ́wọ́ bá ti sọ láǹbà àwọn tìbìrì wí pé ìdáàbòyà àlẹ́ ìmọ̀ Al-Qur'an láàyè tuntun tọ́lọ̀ ọba àdìgbẹ́lá inú tó fà tán fi lẹ́tọ̀ sí yà òun náà nìgbé tábà ka kùránì fún ọdẹ rí wọn lọ́sí wọn láàyè ti dùn wọn ò ní forí balẹ̀ wọn ò ní forí balẹ̀ so àmọ́ ọ̀gbọ́n náà wọn mímọ̀ wọn ní kìí sọ́nà àyà ní ká ṣe sùjúd nígbàtà bá dé kiri nígbàtà bá dé di àyà sájídà àmọ́ tó dáa ní ká ṣe sùjúd níta fẹ́ wọ́n ní torí pé ọwá nínú asar lágbàbà umar bin al-khattab radiyallahu anhu wọn umar ṣe kútùbà jọ kan fọ̀kọ́ra súrata nahal umar bin al-khattab ọwá ka súrata eh, nahal walamma wasala ayata sajda ìgbà tó wá dé bí aya sajda aya bí forí kalẹ̀ nazala min al-minbar fasajada ó wá sọ̀kà lábẹ́ ìdíbà yìí tí ó ti lọ́wọ́ ó sì forí kalẹ̀ tó ma kọ́rọ̀ àhá nínà ìjúmọ̀ àti sáàlìyà wọ́n ni ó tún wá ń ṣe dédé kó tó káyà yìí inú sóràtò náhàlì níbi ìkútbà jímà tó tẹ̀lé fàmárọ̀ bí ha wà làbíyàn Inna Allah lam yukhrij alayna as inna allaha lam yafurud alaina asujud allah subhanahu wa ta'ala kò ṣe ìborí kalẹ̀ yíò kò ṣe lọ́rọ̀ yẹn lẹ́wà lórí illa annallah tàbá fẹ́ ẹ̀yìn alìsíkìlì alìsíkì kalẹ̀ wọ́n ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí kana dhalika bi mahdari min as-sahaba àwọn sàbí bẹ́ẹ̀ gbà àwọn arẹ́ni tó tako nítorí pé àwọn sàbí àlẹ́bí sallallahu alaihi wasallam àwọn sàbí àlẹ́bí tó tako súnà Nabi sallallahu alaihi wasallam àwọn kìí wò pé á ah, torí pé ìgbà ìṣẹ̀ látọ̀dọ̀ àbá aláta bó jẹ́ lérí kọ́mọ̀ wá ń segin ní kọ́mọ̀ pàtíyèsí wọ́n pàtíyèsí tó tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ni ààrẹ ní tí ó pàtíyèsí ó mọ̀rún lọ́ta tọ́ igbe gíní ike eléyìí kò ibẹ̀ lójú àníbi sallallahu alaihi wasallam irú tẹ̀lẹ̀ báyìí ó tẹ̀ nígbà ayé ó mọ̀rún lọ́ta tọ́ nígbà tí àwọn èèyàn gba sàdáàkì sàdáàkì ti gbó lé Umar wá ṣe wá sí ó ti kó bá ó wá sọ fáwọn èèyàn pé látẹ̀lú tòní òun ṣe lófin ẹ gbọ́dọ̀ máa gbówó ní sàdá àti kó máa wọ́n dandan máa nítorí pàwọn èèyàn ti kéré nítorí pàwọn èèyàn nírí àwọn fẹ́ bọ̀rọ̀ látara sí sàdá àti wọn nígbà tí Umar nígbà tó wá sọ̀rọ̀ iná wọn lóbìnrin kan ló wá béèrè béèrè lọ́wọ́ Umar ewé tọ̀ ẹ̀rá kan sáṣẹ Umar ní ká tẹ̀lé ní àbọ̀rọ̀ Ọlọ́run ṣe umaru ní ká tẹ̀lé umaru ọlọ́ọ̀bá àdìsọ́lá ní ìgbà tí ń sọ̀rọ̀ nípa sàdáàkì nígbà tẹ́ fẹ́yàwó ẹwà fún tán òun náà ni owó tó pọ̀ bóun jọ wá pọ̀ tó nígbàtẹ́ bá fẹ́ pọ̀ wọ́n lẹ́ ẹ̀ gbọ́dọ̀ gba nǹkan padà bẹ̀ máa wù wọ́n ní ayé àyíṣọ́ka nínú ni pé àìgbàlá yóò wà fún yàn láti ṣe láti gbàgbàdá àti ìlú wájú pọ̀ tó ayé ọlọ́run bá ti jẹ́ lọ́wọ́ wí báyìí ó wà náà ti bá wọn ìjà ọ̀rọ̀ náà wà lè jẹ́ láti kátẹ̀lé o bẹ́ẹ̀ ni ó máa fún ìkàtọ̀ ó sì ti hà níbẹ̀ yẹn látara pé kíni látara pé bísà láti bá ti gbówó lé púpọ̀ àwọn obìnrin ó pọ̀ tí wọ́n ní kíni ẹ̀yẹ́ tí wọ́n ní tí wọ́n ní lọ́lẹ́ ọkọ̀ lásìkò àwọn obìnrin ó pọ̀ tí wọ́n ní ìyàwó rẹ̀ látara bísà láti gbówó lé àmọ́ síbẹ̀síbẹ̀ nígbà wọn ti mú àyà yìí ó máa lóṣù kíni ó ti jù lẹ̀ ọlọ́run ní kí ló ṣe yín kẹ́ẹ̀mà orí balẹ̀ ọlọ́ọ̀bá alìkẹ́láwà ní bali lẹ́bínà sáfàrú ìsàgbìbòn àwọn a tẹ́ẹ̀rí pọ́blẹ́mù wọn náà ni pé wọ́n fi ọjọ́ gíga ìṣẹ́ àmà ní rọ́nì ìjí òjò tó máa torí kalẹ̀ nígbà tí bá ń sáájọ́ ọlọ́wọ́ wọn ìjí òjò tó ń bọ́ lọ́wọ́ dị ọlọ́run bá àríkẹ́ ọlá ló ní máa jù nípa ìgbà tó ń kálùkù wọn ti pamọ́ sínú báyà wọn ìmá yẹ jùmọ̀ òun náà fi sùdú rèé gbogbo tí wọ́n kó pamọ́ sínú báyà wọn ẹ̀yìn gbogbo tí wọ́n kó jọ nínú dúkìá gbogbo tí wọ́n kó jọ lóríṣiríṣi tí wọ́n bá sẹ́yìn máa kó jọ ọlọ́run bá àríkẹ́ ọlá ló ní máa jù nípa rẹ̀ ọlọ́run àríkẹ́ ọlá ẹfún wọn ní òòyà ìyà ẹlẹ́sẹ̀ lérò látara kíní látara pé wọ́n fi ọjọ́ ìdàrí ìyá àmàlì rọ ẹfún wọn lérò ní òòyà ọlọ́run àríkẹ́ láwá ní ìlà lẹ́gbẹ́ na àmànú inú ẹ̀rí pé àwọn tọ́lọ̀ ọba àríkẹ́ láwọ́ yìí tọ́lá ọba àríkẹ́lá ní bashirun bí adábìn alim àwọn owó ní àwọn tó jẹ́ pé yukazibun àwọn tí wọ́n sọjọ́ bí àríkẹ́ àmà yọ sábà ti wọ́n pé sí ìsìnláwò ló mìíràn báyìí a jẹ́ pé àwọn mùsùlùmí náà wà ní àwọn tó jẹ́ pé kí ni yukazibun àwọn tó kọjọ́ bí àríkẹ́ àmà yọ ọlọ́wọ́ ọba àríkẹ́lá kan yọ àwọn kò sí kí ni kò fìyà jẹ wọ́n ni so àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní ìtumọ̀ ìlà níbí yìí wọ́n ní ìtumọ̀ ìlà ní pé ìtumọ̀ láàkìn láàkìn harbu al-istidrak wọ́n ni túnmọ̀ rẹ̀ náà ni pé lakin alladhina amanu ayàfẹ́ẹ̀rí ṣùgbọ́n o àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá àlékẹ́ ọlágbọ́ àwọn tí wọ́n nígbàgbọ́ wa amilu salihat àwọn tí wọ́n ti tẹ́ dáadáa nígbàtán wà láyé wọ́n gbọ́ lọ́wọ́ bá àlékẹ́ ọlágbọ́ wọ́n sì ti tẹ́ dáadáa lahum ajrun ghayru mamnun ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá ní ẹ̀san ó bẹ fún wọn tó bá dijọ́ ògbé òun náà ni ajirun gairu mamnun ẹ̀san tó jẹ́ pé wọn ò ní dípù wọn ò ní gẹ̀ẹ́kù ayé gairu mọ̀nkọ́tẹ̀ ẹ̀san tí wọ́n gbà ẹ̀san tí ò ní dípù ni tí ẹ̀ gbà láyé ìgbádùn tí ẹ̀ gbádùn láyé ìgbádùn tí ó ni padà kan ni bí ẹ̀ bá àmáwọn tó bá gbọ́ lọ́wọ́ bá àdéjọ́ lágbọ́ nígbà tán fi wà láyé tí wọ́n sì wà náà àwọn tí wọ́n ti tẹ́ẹ̀rẹ́ nígbà tán fi wà láyé ọlọ́wọ́ bá àdéjọ́ lá ní lahum ajrun ghayru mamnun irú wọn ẹ̀san tí ó mọ̀ fẹ́ fún ọgbà jọ́ fìdà ìdí àmà ẹ̀san tí ó mọ̀ fẹ́ lọ́gbẹ̀rẹ̀ yìí áyà yìí nínú àwáyà sí àwọn onímọ̀ tí wọ́n fi gbẹ́sẹ̀ rí tán pé ọjọ́ ìgbìdà àlìjánà abadi yóò máa bẹ nítorí pé ọlọ́wọ́ bá lè gbẹ́lá sọ pé dáhùn ajùn jẹ́ ìrùmọ̀ mú tàbá sọ pé iná àjẹ́nà yóò padà sáńgbà kan ajẹ́gbẹ́ àyàtọ́wọ́ bá lè gbẹ́lá sọ ìgbé ẹ̀sán wọn ajẹ́gbẹ́ ẹ̀sán wọn náà sáńgbà kan nù so eléyìí ò segin ni eléyìí èdè nǹkan tó fẹsẹ̀ múlẹ̀ so ọlọ́wọ́ bá lè gbẹ́lá ẹ̀wọ̀ tọ́lọ́wọ́ bá lè gbẹ́lá tó fi sọmara ìdìbò gbéjà yé wa fún wa alladhina amanu wa amilu salihat ààrẹ ìmáni wa agbọ̀dọ̀ jẹ́ kí ìmáni wó lálàáfíà ìmáni nìkan tó wá tó agbọ̀dọ̀ jẹ́ kí tẹ́ dáadáa okùn àti iman àti amalu sọ́ọ̀lẹ̀ méjèèjì òun náà rọ́ọ̀bà àdìjọ́lá òun náà ni ó fi wá sí inú àdìjọ́nà tó bá ti jọ́ òfin yàtọ̀ yàmà ọba àdìjọ́lá ọmọ sàti iṣẹ́ dáadáa fún sàti ní ọdún wa ọlọ́ọ̀bá àdìjọ́lá kọmọ́tà ọkàn wa ọlọ́ọ̀bá àdìjọ́lá kó fèrè lẹ̀ lórí ìtẹ̀lé ìtẹ̀ aláàmọ̀yá muqallibal qulub láti qulubana ala dinik àti Allah subhanahu wa ta'ala bàbá tá a rí sọ yìí ọlọ́ọ̀bá àdìjọ́lá kọmọ́tà àti kóńdó fún ìtútọ́ ó jẹ́ kóńdó fún àwọn àgbọ̀ ó jẹ́ kó jẹ́ ìbálẹ́jọ́ dáadáa fún الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم báwo ṣe fún àti ọmọ yá ẹ̀ka ìgbọ́dọ̀ sábẹ́sì báyìí. Naam, àwọn gini Islam sọ nípa kí ẹmọ ya owó lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe kí ẹmọ ya káàdì. So, àìsó nílẹ̀ nínú àwọn pátíwátá àwọn àfáàṣẹ lórí ẹ̀, òun náà ni pé nínú rìbá náà ni rìbá. So, nítorí pé owó náà ló yá, owó náà ló fi gbà padà. Nígbà tó yá wọ́n fẹ́ náírà, wọ́n wá fún ọ rìbá sì ní nínú ṣẹ̀ríà Islam owó èlé kìí ṣe pé ẹ̀yìn máa ń ṣẹlẹ̀ sápá òkúrí ṣẹlẹ̀ sápá kejì àdíwọ́ tó fún yàn rìbá ẹ̀yìn alẹ́sìtọ̀láwà alẹ́ òkèlám ó ní gbogbo ọlọ́wọ́ bá nìkẹ́lá tẹ́mílé àtẹ́ntó fún yàn àtẹ́ntó gbà àtẹ́ntó bá ni tó fi tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá nìkẹ́lá tẹ́mílé wọn so ká máa yá káyá 100 naira wọ́n wá fi mí ní káyá 90 naira kábi dá 100 naira padà nínú ìbátan lówó àwọn ọmọ ọ̀rọ̀ àdáhà wà ní sọ́lá ọ̀pọ̀ ọ̀pọ̀ náà àgbèrè méjì wọ́n ní lábẹ́ lẹ́yìn wọ́n ní ọmọ ọgbọ́n tó gbàgbá náà sì ẹ̀ gbàgbá náà sì dáńtò nígbà tó bá mú ara àyẹ̀lá káàdì tó bá dóògbé kí ló náà tó bá dóògbé kí ni ó fọ ó ti wá ṣe pé nígbà tó bá ṣe kíni nígbà tó bá yá wọ́n ti wá ṣe kíni wọ́n wà fún lọ́dí máa ń sọ yẹn à íńtírẹ́sì náà ni owó èyí ni ọ̀la ọ̀la àdá àdàm ìbéèrè ẹlẹ́sìn tí wọ́n béèrè òun náà ni pé obìnrin tí máa ń sọmọ lọ́wọ́ wọ́n ní kó lọ́wọ́ sí kíkí àná obìnrin tí ń fọ́ ọmọ lọ́wọ́ yẹn lọ́wọ́ kọ̀díṣà méjì ló lè wà kọ̀díṣà alákọ̀ọ́kọ́ òun náà ni pé kọ́ máa nípa àyà nípa ẹ̀mí ara rẹ̀ ibi tó bá gbàwẹ̀ yóò yóò kó nira báwọn inú eléyìí ti ní yóò tún lọ́ta àwẹ̀ tó bá dìgbà tó bá gbàwẹ̀ tán tá bá gbàwẹ̀ tán yóò tún padà nílé inú bá jẹ àmọ́ tó bá jẹ́ pé ń bẹ̀rù pé tó ń bá ti gbà rẹ̀ yóò kó nira bá wọn yóò tún wá sí kí ni yóò tún wá kó nira bá ọmọ wọn ẹrù mi ti gbà rẹ̀ níbi tí ò ní ní ọmọ yẹn láà àmọ́ wàá òkú tó bá ti gbà rẹ̀ níbi yóò ní ọlá yóò tún wá ní ọmọ yẹn náà láà dábàá ló kò ní ọmọ wọn irú ẹni báwọn ní ti yóò bọ́ yẹn lórí tún kan àwọn padà so ilé ìgbìmọ̀ náà ní tó àwọn ọ̀gbẹ́ nínú àwọn ìdájọ́ bí àwọn onímọ̀ sọ́ni padà náà òkè nípa bídíà wọ́n ní pé èèyàn lè yọ oúnjẹ tó di rẹ́dí ìyàtọ̀ tó jẹ di rẹ́dí ìyà ní oúnjẹ tó ti kalẹ̀ pé èèyàn lè yọ ìpínlẹ̀ nípa bídíà òun náà ní kíni òun náà ní pé kéèyàn yọ oúnjẹ tó ní òdiwọ̀n gẹ́gẹ́ bá ti máa ṣe kíni so kí oúnjẹ náà máa wá yọ ẹ òun náà ní ìdájí sọ́ọ́ ìdá máa ń yọ yẹn múdù mẹ́rin ìtàkùn olókùn ìdájọ́ ló jẹ́ mùsùlùmí méjì yẹn òun náà ní èdè ilé ìjọjọ́ kọ̀ọ̀kan ó lè jẹ́ ó náà jọ yẹ léèyàn máa jẹ ó lè jẹ́ wà ó lè jẹ́ ráì ó lè jẹ́ dàrú ó lè jẹ́ rúbọ àmọ́ tó bá jẹ́ pé èèyàn bá ṣe owó oúnjẹ yẹn ẹ wọ́n ní fa hasan ó dáa púpọ̀ látara tó kíni èèyàn ti fi ẹ̀ńtọ̀ ń kù ní wàhálà pé á tẹ̀sẹ̀ sí nígbà tó ti ló bá fẹ́ràn sí ẹ̀ ó tó bá fi bóyá fi fi ọ̀dà lé wọ́n ní nínú ìyá látò kíni ìyá látò táyì ní àlékún òwe náà lè wà ọ̀la ọ̀gá àdá àdá wà ní ọ̀la. ọ̀la ni pé ẹni tí gbèsè tó ẹ̀rọ ọkùnrin náà ọ̀sán máa sọ ọ́

lórí pé kò sẹ́ni tó kọ́lọ́ nípa ẹ̀ tó àtọ́wálé ẹ̀kọ́ yẹn wà níta àwọn ọmọ pé ìdókòwò yẹ káàtó ya ọkàn wa kó nípa ẹ̀ ó bá àná ọlọ́run bá nípa lápá ní kádà wà tọ́lọ́run bá nípa láti kọ́ka rẹ̀ fún ẹ̀ síwájú kó tó ní kó dáyé kádà láwọn tó gbà wá díẹ̀ wò gẹ́gẹ́ bí wọ́n ní àbúlá ìlú ọ̀sán ọ̀dí aláwo àná. Thank you wọ́n ní irú ìyàwó ló wà fún ọmọ tó bá bá ìyàwó rẹ̀ ìyàwó bàbá rẹ̀ tó bá alájọṣepọ̀ nǹkan láńlá ni nǹkan tó burú jáì nǹkan láńlá ni nǹkan tó burú jáì tó irú ẹni bá mi sèyí tó bá yẹ kó ọmọ tó náà ti máa rí ni ẹni bá mi sèyí tó ti jẹ́ abílẹ̀kọ irú ọmọ ìyá nínáwó rẹ̀ náà ni ó ti kùn ìyá pé wọ́n lè ló kó pàdé tó ẹgbẹ́ tó ti wà ní kíni tó ti máa rí tó ẹgbẹ́ tí ò ti máa rí ni tó ìyá ni wọ́n fi jẹ́ òun náà ní kíni òun náà ní Ah, tí wọ́n ti kẹ́lẹ̀ tí wọ́n ti ní bílálà ọgọ́rùn so ẹ̀sẹ̀ rẹ̀ wá lágbára tó tún lé o tó lágbára gan so tó yẹ pé yóò tún máa wá sí kẹ́lẹ̀ yóò tún kún fọ́pọ̀lọpọ̀ túbá yóò tún tún bá yóò wá lókè ẹ̀ látara tó kẹ́lẹ̀ látara tó tó ṣe yẹn àkóso burú ju ọ̀dà iṣẹ́ kàtẹ́kẹ́lẹ̀ tẹ̀ wá nítorí pé ìsìn náà bá ṣe ní oríṣi ìná tó ní kàtíkórì ẹ tó ṣe ìsìn náà lágbára ìná tó ga jù ó wá ṣe ìsìnà pẹ̀lú ìyàwó bàbá rẹ̀ àbó wá ṣe ìsìnà pẹ̀lú nínú ẹjọ́ jẹ́ ìyàwó aládùúgbò rẹ̀ nínú àwọn ìsìnà tó burú jáì náà àzínà bí kàlílà ti já ìyàwó aládùúgbò yà òun náà ti máa ṣe káàkiri gbogbo orí yìí ẹni tó rẹ̀ nìkan aládùúgbò ní ara wọn yà ọlá yìí àwọn ìsìnà tó burú jáì ọ̀dọ́ ọ̀tà ìyẹ́kọ́ náà wà tó wà tó fún yìí tán kó fún fún oṣù bíbẹ́ẹ̀tì wà ó kà pa àkùnrin pé táwọn rí kọ̀ọ̀tà táwọn wà. ọ̀dọ̀ yìí ọ̀rẹ́ tó kó kalẹ̀ wá ní ara pé òun kọ̀ sí pé ó ti pé bóyá àbùdé fẹ́ kọ́ sí ni àbí ó kẹ́rẹ̀ pàtó lọ́kọ̀ ẹ̀ lẹ́yìn pé owó náà ló máa gbà pa. tó ní àyẹ̀ báyìí sí ni ìdádójú àdéhìí ẹni tó kọ́ ní tòun náà ìbéèrè tó béèrè continuation tí ti béèrè tẹ́lẹ̀ wọ́n wá jábọ̀ rẹ̀ so wọ́n béèrè nípa ọ̀rẹ́ mẹ́ta tí wọ́n jọ ti business ẹnì kan ní ti business yẹn pẹ̀lú ní ti tẹ́lẹ̀ àwọn méjì wá jọ ìrẹ̀ wọ́n wá kó owó pé káwọn ti wọ́n business papọ̀ káwọn tó máa pé èrè nígbà tó wá ṣe díẹ̀ ọ̀rẹ́ yìí wá ní owó dá wọn padà fún wọn pé wọn ò ti business pẹ̀lú wọn mọ́ so àwọn àgbàlá yìí pé nítorí ẹ̀ ṣe yìí ìgbà tó ti gba owó tó ti rí sí bẹ̀rẹ̀ bísínẹ́sì bóyá owó kan ní ó ti wá yọ fún lọ́nà bòmí ó wá mú owó yẹn ó wá dá sí ọba àbọ̀kọ́ jẹ́ owó yẹn àjọ ìdá bísínẹ́sì papọ̀ mọ́ àbòsí ti wọ́ nítorí pé owó lórí ìpìlẹ̀ bísínẹ́sì nígbà tó wá sí wá síbẹ̀ ní gáàmù dá bẹ́ẹ̀ ó wá ní ara nígbà tó ní báwọn láti kí ni àkáwọn jẹ́wọ́ máa kọ̀ntínú rẹ̀ so àwárí ẹnìkan lọ tó wá ní àwọn ah, òní fọkànbalẹ̀ sọ́dọ̀ rẹ̀ mọ́ olóhùn sí kí ni olóhùn sí mọ́ so irú eléyìí ní ìsìn àrọ́wà tí ó pa fún eléyìn òun náà pé nígbà tó jẹ́ pé owó náà ló fi bẹ̀rẹ̀ bísẹ́ẹ̀sì wọn tó bá parí bísẹ́ẹ̀sì lóyún ẹ̀ tó bá ti rí èrè ìtọ́jú èrè lẹ̀ ó wá kọ̀ntínú wọn àmọ́ tó wá yẹ kó lọ́wọ́ ìdí ìdìbé á ah, òun yọ̀ọ̀dá rẹ̀ ẹ̀ òun ò bá ti máa ń torí tó ti kọ́kọ́ ti lálákọ̀ọ́kọ́ yẹn so tẹ́ni yẹn ti rẹ́dì láti gíní láti dá àwọn ọkọ̀ nínú so ẹ̀jẹ̀ ti kó lọ́rùn ẹni wallahu ta'ala a'lam nítorí pé ó ti gíní ó ti mọ̀ pé tó ti ń kú díẹ̀ káàtó ó ti sọ láti gíní láti fi àtúnṣe rẹ̀ ta'ala a'lam bẹ́ẹ̀ ni yóò kú ẹni àtẹ̀tẹ̀ lẹ́yìn ìtàn náà wàá ní ìṣẹ́ àbọ̀ lẹ́yìn ìtàn Naam àwọn àdìsí náà bí èdè máa ń gbọ́ máa pé ó máa ń wà àwọn àdìsí wà láti fi èyí ní ìdá ìfún kí. ok wọ́n á wò pé nígbà tó náà yìí sọ́nà ti ẹ̀rọ tó tẹ̀lé àlejò àlẹ́ mọ̀ kí ló dé tó ti pa tètè ńlá tẹ̀ pé wọ́n tẹ̀ kú tó fi lápọ̀ tí ò fi tẹ̀ ìdẹ̀ni ẹ̀kọ́ lọ́dọ̀ náà. ìyá àwọn òfin tó bá yẹn máa ń gbé àjẹun ọlọ́run bá ní ọlọ́run bá mú tẹ̀kí yẹn máa tẹ̀kí yẹn tó bá tó bá tó tó láti ní ìdílé tó bá tó lọ́dọ̀ ọlọ́run ní tẹ́tílé ìdáyé ní ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ bá ń kàláyà ní ní ọ̀nà wà ti tó òfin yíò gùn nígbà ní ọlọ́run tí ó sàkóso ìṣọ́ nìyí ló fi láti ó tẹ̀lé màláìka láyé ó sì tẹ̀lé ní àjò ẹyẹ bẹ̀ láti ìwé ẹlẹ́gbẹ̀ẹ́ ìwé ẹlẹ́gbẹ̀ẹ́ ìwé àwọn gbọ́nú àlùkò ààrùn pípé ọlọ́run balẹ̀ ṣètọ́n yóò pè ní màláìkà ìgbà míì ọlọ́ọ̀bá lè jọ lọ́pẹ̀ ní àlìjànú so kò sínú àlùkùránì tọ́lọ̀ọ̀bá lè jọ láti pè ìbáni ní màláìkà ọlọ́ọ̀bá lè jọ ló pè bẹ́ẹ̀ ìtọ́lọ̀ọ̀bá lè jọ lásọ fún wa nínú sọ́lọ́tù káàf ó ní ká nà nínà jírú fàfàsákọ́ àni amri rabbi ẹ́ so ó wà nínú <clears throat> ara àwọn àlìjànú ni àlìjẹ̀nú ni ṣètọ́nù ọlọ́run bá ní gbọ́lápẹ̀ fún olóore ọ̀fẹ́ kó wà pẹ̀lú àwọn màláìkà ni ó wà ní mix àwọn màláìkà ni so nítorí pé àwọn màláìkà ọlọ́run bá ní gbọ́lá dá látara ìmọ́lẹ̀ ó sì dá ṣètọ́nù látara kí ni látara náà ẹ̀rí pé inú nǹkan tó fi ń tó fi ń yàrá tó fi rò pé òun lè bá òun fún àdébí adam ó ní kàlápùtàwù ẹ̀ kàlápùtàwù ní náà wà kàlápùtàwù èsì èmi tó dá látara náà ó wá ní kémi ó fi rí balẹ̀ fún ẹni tó dá látara yìí

síwájú tó ìsìlámù dé so ìforíbalẹ̀ tọ́lọ̀ bá dẹ́tẹ́lá ní káwọn mọ̀láíkà foríbalẹ̀ fún ànábì adam yìí àwọn oníjẹ́ òfin sọ̀rọ̀ òpa nípa rẹ̀ àwọn mí sọ pé ìforíkalẹ̀ báyìí ni àwọn mí sọ pé ìṣẹ̀ kọkọrọ ni gbogbo ìlú bá wù kó jẹ́ ẹ̀yìn ọlọ́run bá àdéjọ́ lọ́dún síkiri òun ló pa aláṣẹ pé kó ṣe é ètò wá fà ájú òfin ṣe kò kílèmù pé bóyá ẹ̀tọ́ ọlọ́run ni àbí kò kílèmù pé ẹni tí òun

àwọn oníṣẹ́ sí ìyapa lórí eléyìí náà pé ṣé ìforíkalẹ̀ ti ṣùjú náà ni àbí ìjẹ kọkọrọ gbogbo yíwá wo jẹ́ sájàdà náà ni ẹ́ sájàdà náà lọ́wọ́ bá ní jọlá ló fàkárù láwù sùjàdà pé nígbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn fámílì ànábì Yusuf bàbá rẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ gbogbo àwọn tó ti jàmbá fún nígbà tí wọ́n padà dé ẹ̀ẹ́rì pé wọ́n padà sí kíni tí ń jẹ́ ìtumọ̀ aládùnkọ́kọ́lá tí pé ní ra'aytu àádà aṣára taukaban wàṣàmùsà wàlkọ́mọ́ra ra'aytu hum ní sàdìdì aládùnkọ́kọ́lá kóhun rí oòrùn oòrùn òtùpá òun sì láwọn ara wọ̀ tí wọ́n fi níbalẹ̀ fún ìràwọ̀ so ẹ́ẹ̀dì pé eléyìí nìsìn ẹni táwọn onímọ̀ nípa tafsir ẹlọ́wọ́ ìtùnú kẹfẹ́ ẹlọ́wọ́ al-Qurtubi ẹlọ́wọ́ al-Tabari ẹlọ́wọ́ àwọn tíra tafsir ní wọ́n sọ nípa àyà yìí òun náà ni pé ìforíbalẹ̀ tán ṣe fúnra wọn yìí kèése ìforíbalẹ̀ jọ́sùn ìforíbalẹ̀ ìforíbalẹ̀ yóò jáàzá fi dìní fi ṣẹ̀rì àyíkù ó lẹ́tọ̀ níbi ṣẹ̀rí àti wọn inú òfin wọn àmọ́gbà tó tí wá dé bí ṣẹ̀rí àti Ànábì sallallahu alaihi wasallam Ànábì sallallahu alaihi wasallam sọ fún abẹ́kò sí kíni Ànábì sí ò lẹ́tọ̀ so a gbọ́dọ̀ sí kíni a gbọ́dọ̀ pé nígbàtà Ànábì sọ fún abẹ́kò lẹ́tọ̀ a gbọ́dọ̀ sọ pé abẹ́kùn tẹ̀lé ti tàwọn Ànábì tó ti kọjá àwọn ẹ̀rí wá pọ̀ fún wa

so ìbẹ̀rẹ̀ láti mọ̀ wípé àwọn nǹkan ní ilé lẹ́tọ̀ọ́ nínú òfin tó ti kọjá kó wá tẹ́lú òfin tiwa kó wá sí kí ni kó jẹ́ wọ̀ nǹkan ní ilé jẹ́ òfin tiwa kó wá jẹ́ kí ni kó jẹ́ ẹ̀tọ́ so ṣẹ̀rí àmọ́ yàtọ̀ síra wọn ọlọ́ọ̀bá àdìsẹ́lá wá tó fún anínú alkùnrin ó ní wàmí àyájì ilé ìwọ̀ nàhàbù ṣàmùsù alkamar láti ṣùdó lè ṣàmùsù wà láti alkamar wọ́n ṣùdó lè láì lẹ́yìn kọ́lákọ̀ọ́ náà nǹkan tó lè yá ọ̀dà àbúrò ọlọ́ọ̀bá òun náà ni òṣùpá àti oòrùn ọlọ́ọ̀bá alìkẹ́lá wá ní látẹ́jùlọ lè ṣàmù ẹ má forí balẹ̀ fún oòrùn ẹ má forí balẹ̀ fún òṣùpá ẹ forí balẹ̀ fún ọlọ́ọ̀bá alìkẹ́lá tó dá wọn ní kó tóbi ìyá ọ̀sán àbúrò tó bá jẹ́ pọ́ ọlọ́ọ̀bá alìkẹ́lá náà lẹ́sẹ̀ kíni òun náà lẹ́jọ́ sí gbọ́lọ̀hun sùjúdù bí ní sìn ẹ̀rì pé túnmọ̀ ẹ̀ náà ní pé kíni ìforíkalẹ̀ àmọ́tàbá wọn ní èdè lárúbáwá lọ sọ̀tọ́lọ̀ ọba ìgbàlá ti wá pa wá láti rẹ̀ pé àgbọ̀rọ̀ sí kíni àgbọ̀rọ̀ sí fóòrò àgbọ̀rọ̀ sí fóòsùpá ayé pé àgbọ̀rọ̀ sí fẹ́ni kankan nù ó tún wá wà nínú nígbà ayé ànábì sallallahu alaihi wasallam pé àwọn kan yóò àkúmí tó pérí balẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn wá sọ fún àǹfọ́ ànábì sallallahu alaihi wasallam pé àkóyẹ káwọn náà sí fànẹ́bí ànábì nílà òkú àmì ọ̀nà àhàdán àyẹ́sùn àhàdín làmọ́lùmọ́ àdá àtẹ́sùn àti sáwùjá ànábi tó wọn bá pẹ́ nìkan láti kó ṣe fèrèbalẹ̀ fẹ́ nìkan ni obìnrin wọn bá pa láti kó fèrèbalẹ̀ fún ọkọ rẹ̀ ìgbà tí wọn á dùn ìjọba tó darí sáàmù tó rí pé àwọn èèyàn máa ń tẹ́ kọ̀kọ̀rọ̀ báyìí nígbà tó bá fẹ́ kí àwọn eléyìí wọn ni nígbà tó ṣe fẹ́ àwọn akáàlọ́ ní àgbọ́yé وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك